líle idán ńlá idán líle. ọ̀gá ni màásítà màásítà lọ̀gá. jágà ló gbọjà lọ́wọ́ jẹgbó jágà ló tún pa jẹgbó. ṣé mo kọ́ lórí burúkú ni ìwọ bọ̀bọ̀ yìí. sórí kò tó wà gbà ìjọ ò gbọ́dọ̀ rí o ò gbọ́dọ̀ tún o. wọlé báyìí náà. ikú ń wọ̀ ẹ̀kọ́ èmi ṣetán láti pa ẹ́. ó ní láti fi bọ̀bọ̀ yìí o kí ìran gangan ni bọ̀bọ̀ ìṣe. torí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lókẹ́sọ̀n kò ṣẹ̀yìn jágà. wetin concern me concern action èpo ní tèmi pẹ̀lú action. actor nìyá yín. sọ̀rọ̀ kọjú mi gbogbo nǹkan ni mo lè gbà tí pátá mi bá jábọ́. kí ló máa ṣẹlẹ̀ tí pátá bá jábọ́ ah! ó máa dé lọ́rọ́ ní pátá yóò ṣe ah! ṣe ìdánù jáde. Ah! pátá ti ń gbóòórùn lẹ o. èmi gàgà yóò ṣe sí fún ọba ọba ọba ọba ọba ni mi kò ní já fún. mo kẹ tó wá sí ìlú ilẹ̀ màmá sọ pé mọ̀rẹ̀mí mọ̀rẹ̀mí òkè kó wá kí yín sí ẹ̀ tiẹ̀ tí ìjẹ́bù tiẹ̀ gúnlẹ̀ kí yín rárá. wọ́n bá fún mi náà lè fi ọmọ yẹn sẹ́. hello ìyá adékọ́lá ṣé gbogbo ìgbà tó wà nílé tó bá lọ ṣọ́ọ̀ṣì sọ ọmọ múra báyìí. kí ló ń tẹ wá pariwo lé mi lórí báyìí. èmi tí mò ń sọ̀rọ̀ jẹ́jẹ́ ń pariwo sáriwo rè báyìí. yes you are yelling. jẹ́ẹ̀lì ṣé trace and jẹ́ẹ̀lì àbẹ̀wò. bàbá yá dé ẹ wá rò pé nǹkan tó kù yìí kù ni kẹ lọ gba ẹni tèmi fẹ́ ah màá fi ríyàn tí mo jẹ́ màá fi wọn. àmọ́ ìrànlọ́wọ́ kan mo fẹ́ kó o ṣe fún mi dákun kó tó di pọ́ ọmọ tó ń bọ̀ yìí ò dé ó wù mí kọ́ ọ̀ra mọ́rú wá fún mi bóyá kó bá ń parọ́ fún ọmọ rẹ kó kàdá gbá mi kó sì pọ̀ gan-an pé wọ́n fẹ́ ràn mí yílẹ̀ o. ẹ má sọjà. I told you I was coming to the restaurant. I just saw your mom. Oh, gbà mí gbọ́ for real. Then switch to video call. Good evening, ẹjọ mọ́mì tó jókòó síbi lẹ́kọ̀ọ́ mọ́mì wò lè wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ yín bí tó ń sọ à ẹgbà anything tẹ bá fẹ́. tí mò ń sọ níbo ṣó mọ tó ń sọ ṣá. mọ́mì tó wà. àkúrò fi jáde. Ah, hello oh Bíkúnlá yàrá mo wá. ọmọ ah, gbàwẹ̀ twelve ni I'm a babu. I live in the show. Mm. mo ń dágbénu yàrá ilé ìpèdè wọn. ìyá fògùn fáwálé. ní ìfọlọ́gùn kọ́ adélé kó dìde bẹ̀rẹ̀. ẹjọ́ kàn mọ̀ sí gángan gángan. gángan kọ́ máa gbóòórùn yẹ̀pẹ̀. èrè wọlé wọlé yìí èrè wọlé yìí. wọ́n ti sọ gan-an náà ló ṣe rí tádéra yìí. ọ̀gbẹ́ni kò tó ń parí gbogbo fàmì kí ló ṣe yẹ. ìwọ ìrà. tí gòdì kan báyìí. ẹ̀yin ẹ̀yin ẹ̀yin mo yẹ owó tó kúrò ní àkáǹtì mi thirty something thousand kí lè fi ṣe. ìlàjà láti fẹ́ mi ṣe ẹ ti ẹ má bínú ẹ dáko ẹ ti bí mo ọmọ bíi ti kó <laughs> ojú ìwọ tó ń wọlé yìí sótú sójú àdúgbò abiyamọ ni. ẹ wo bàbá ṣe fẹ́ gbọ́ èmi ti bímọ o. ẹ kárí àwọn sọ pé ó bímọ bímọ náà bó ṣe ń kàrà mọ̀ pé ó bímọ kò lè bí jẹ́yọ̀ kan àbí méjì lọ ẹ dàkú sọ́mọ lẹ́yọ̀ àbí méjì. Ah, ọmọ márùn-ún ni mo ti bí. erin gbọ́n erin òun ló rà ẹ̀fọ́ gbọ́n ẹ̀fọ́ jẹ́gi ẹ̀gún Àlàní ẹnikẹ́ni tó bá lóun ó dùbù rẹ ọ̀run ní lọ ó ti da kítí ó ti da kìtìkìtì ó ti wúwo lọ́wọ́ wọn bí irin ikú kan ò lè pa ọ́ ọgbọ́n báwọn má mi lẹ́ngbẹ̀ àrùn kan ò lè gbé ọ̀dẹ̀ ó ti dírin owó ọgbọ́n bá mi wò. Oya gba. ẹ̀rọ bàǹtẹ́ tí mo fẹ́ fún ọ ọgbọ́. àmọ́ kọ́kọ́kọ́ bí àjọ ìyí tá lọ́mọ ẹgbẹ̀rún àwọn alùnílọ́run o òkìkí mọ́ra ègbì ọ̀fà tìjàrà ó gbé yẹ kan fi ọgbẹ́ ikú tí pani lóòjọ́ òtẹ̀gìrì dámì èṣù nù. ọ̀kárí. wo bàǹtẹ́ yìí ẹnikẹ́ni tó o bá lòókùn tí máa ń bẹ lára rẹ mímí kan ò lé mi ọ̀ sóore ni ọta kùkùté láyà kùkùté òmìnira jìkì ẹni omi kùkùté ara rẹ lómi. Mm gbà lọ́wọ́ mi ìdí rẹ lọ́ọ́ lọ mọ́ tọ́rọ̀ bá le tí bàǹtẹ́ yìí bá ń bẹ lára rẹ ẹnikẹ́ni tó bá fojú rí ọ̀run làálà. wo bí ẹ̀rọ rẹ̀ lè po tán láwọn èmi tí mo mú lọ́wọ́ gan bí wọn ò bá mepo bí n bá rí bàbá rẹ lọ́nu o. Ah. <laughs> o ò ní kú òjijì. àṣẹ o. òun náà ò ní kú òjijì. àṣẹ o. àlọ́wọ́ mi ìdí rẹ ló sún mọ́. ẹnjìnìá wálé jọ ń torí ta ni Àlàní òòsà tó ní òun gbowó ilé tí mò ń kọ́ yìí òun fẹ́ gbowó ilẹ̀ lọ́wọ́ mi dúró ná ṣé òun ló ra àlẹ̀ fún mi nàbó àdúrà lọ mọ ilé ah Alani Òòṣà Alani Òòṣà ń ṣe ríran o ẹ fi ti késàrì fún késàrì o gbogbo tó bá béèrè lọ́wọ́ yín báyìí ní kẹ́ fún o. nítorí pé o ní ológun èmi gan mi kéré ẹ wò máa kọlu á mọ̀ pé èèyàn ló kọlu òun. Alani Òòṣà kì í ṣe ríran o. bàbá o ní o má kọlu mi o kọlu kó kọlu kú ẹ̀lẹ́ o o fẹ́ kọlu Àlàní òrìṣà. gbogbo ohun tí wọ́n sọ pátápátá ni mò ń gbọ́ nípa ẹ̀mí Àlàní òrìṣà. dáadáa náà ni mo ń sọ fún wọn pé gbogbo tẹ bá béèrè báyìí nìkan ṣe. ìwọ ló ní sanwó tèmi ah, kò sí wàhálà ńgbọ́n hmm. bá parí ilé pẹ̀lú àwọn ẹbí rẹ tó kó wọbẹ̀ ń sì ní kí ilé owó pa yín. ẹ bá ṣe bẹ́ẹ̀ jọ́ torí lọ eye tẹ bá fẹ́ gbà máa fún yín. ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ pé kọ́ta bá fẹ́ ọ̀rọ̀ àgọ́ ni kì í ṣe pé kọ́ta bá fẹ́ àwa ní nǹkan tá à ń gbà ni hmm. ó yẹ um, fipò orúurú sálánì fipò orúurú sí bàbá mi fipò orúurú sálánì tó ju bàbá lápapá ìyá ẹ lọ mo wá mi ta. kò tí ì sọ lọ́mí sí ìbọn màá sọ lẹ́ẹ̀mejì. Ah, wàá ṣe lẹ́ẹ̀mejì. ẹ̀ẹ̀mejì kò sí wàhálà lẹ́nu kí ilé owó pọ̀ pẹ̀lú àwọn ẹbí ẹ ẹ já lọ. Eh, Alani o Alani o Alani o Alani o gbẹ. gba lọ́wọ́ kí ló kí ló ṣe gba lọ́wọ́. alo alo owó ibà ìmọ̀ ìfọ̀ ìsọ̀ owó. ẹ̀mí kí ló ṣe ẹ̀ máa máa. kí ló ṣe ẹ̀ sáà ṣe ẹ̀ ṣe àbá yẹ fún gbàgbọ́ lọ́wọ́ lọ́wọ́ tó kí ló ṣe ẹ̀ yàwó ni. Abracadabra. Alani ó dájẹ́ ó peku ó dájẹ́. Àlàní pẹja O dàjẹ o pẹja o dàjẹ Àlàní pẹyẹ o dàjẹ ó di lógun afẹ Àlàní o ìkòkò ní àjẹgùn jẹran òye ogun bẹ́ẹ̀ agbára ń bẹ́ẹ̀ Àlàní ọ̀sà ogun agbára. ẹyin ọkọ̀ ayédùn mo fẹ́ wọ̀ ìsìn mọ́ pàtó ogi tí màá ti wọ̀ mo kàn ń wò káàkiri gbogbo rò yé mi. ọkọ̀ ayédùn náà é ayédùn ni ọkọ̀ yìí ń lọ. ayédùn lọkọ̀ yìí ń lọ. ẹ ń bọ̀ wá ní next one wà tó rọ́kọ̀ tí mo wo dà kó ti kú. àyè sí wà lẹ́gbẹ̀ẹ́ mi ní àyè. Thank you.

kò sóhun tí mo rà nígbà yín. olódùfà kan tó sọ pé àpáàdì tó bá dojú kò gírí tó gírí ní í ṣe bí kéèyàn ní pé iwájú olókun okun wọn ní í ṣe ẹ̀yìn olókun okun wọn ní í ṣe àbàtà kunkunkun lókunlókun láàbọ̀wọ̀n ọlọ́jà mẹ́rìndínlógún adíá fún ìgbà ìgbà tí ìṣàwòròdì Ọ̀yọ́ níjọ́ tí ń fomi ojú ṣèbéèrè ọmọ ìgbà tó máa bí i obìnrin náà ni wọ́n ń wá èmi mọ̀mọ́ kọ́ mọ́ ra mi o àṣẹ wá dọ̀wọ́ ẹni tó rán mi wá. wọn mọ̀ pọ̀ ọ̀ràn rẹ̀ wá olókè lọ́rùn wá fún mi. èmi làlà ní òòṣà ẹni kò mọ ẹni mọ òkó èmi lọmọ tipátipá ti ń gbowó tipátipá pápápá kí ọ̀rọ̀ ká wọ́n lè pa pápá. ọ̀gá yín dà. mi mọ yín kí ó ṣẹlẹ̀. bẹ́ẹ̀ bá pọ̀ gáyé ẹ̀yin kí ó yàtọ̀. kúrò lọ́nà fún mi kí ló fẹ́ ṣe ẹ́ o fẹ́ tún wọ́n pa o fẹ́ tún tàn ẹ́ move move move. ilé ẹ̀kọ́ ọ̀gá ẹ̀kọ́ ọ̀gá ẹ̀kọ́. wọ́n fẹ́ sọ̀rọ̀ ojú ló tó dáwọ̀ èmi kí ló ń ṣe kí ló ṣe ṣẹlẹ̀ nígbà. ọ̀gá wọn ṣe dé báyìí wọ́n ní kiri kankan ẹ̀rọ gbọ́dọ̀ takú ẹ̀rọ ti takú. ṣé ìwọ lọ̀gá wọn. èmi mo nílé iṣẹ́ ok ìwọ lọ̀gá wọn tó ń dàbí ọ̀gá. wọ́n two hundred thousand naira ló kò fi lọ́wọ́ ẹ̀. ipò tí wàá dààmú ó dààmú wa wà táwọn ọmọọṣẹ́ wọn ní mi lára mo àágùn bọ́ lójú mi three hundred bay lówó yín. owó kí lẹ fẹ́ gbà lọ́wọ́ mi. owó wípé Àlàní ló nílùú Àlàní ló ní ẹ olóní ni alákùnjà ìyá. ẹ á fi bà irinṣẹ́ mi jẹ́. wo àwọn ẹgbẹ́ tó kù wọ́n ti sanwó wọn ló fẹ́ lágídí orí ọ̀gá ẹ̀ ló máa kó ba ilẹ̀ ilẹ̀. kò lè tó yẹn ọlọ́pàá ni màá pè fún yín kò lè tó yẹn èmi ló gbé kí sétí o fẹ́ pọn ọlọ́pàá fèmí àlà ní òòṣà wọ́n ń kọ́ pòlí. ẹni sùúrù gbogbo nǹkan tẹ bá fẹ́ ni màá ṣe fún yín ẹni sùúrù àbúrò kò lè tó yẹn. kò ní tá fún ẹ kò ní tá bá ọ̀tọ̀ ni ẹ. àṣẹ. èmi làbúrò ọmọ ọmọ ọmọ bàjẹ́. ẹni tí ó mọ ọjọ́ ọmọ tó bá sọ̀rọ̀ yẹn oṣù tó bá máa pé thirty nine àbúrò lẹ́nu ẹ̀ ayé máa bàjẹ́ ni. ṣé gbowó lẹ fẹ́ màá fún yín máa sọ̀tẹ̀ pẹ̀lú yẹn máa wọrí. àgọ́ ń tẹ̀ ọ́ láàmú tó o bá kówó jáde sínsìn ó tó takú bẹ́ẹ̀ ló ṣe takú. bẹ́ẹ̀ni. ẹni sùúrù wa ní káàṣì ń bíbá yìí. a máa tẹ̀lé ẹni tó wà. ibo lówó wà ibo lówó wà. kò sówó ń bíbá yìí àwọn ẹ̀tẹ̀lé mi délé. wòmí wò kò sí tó fẹ́ gbowó sí tẹ̀mí kò kọ̀ létí ẹ̀ ni má price mi lè wọ́ iṣẹ́ mi tẹ̀ bàjẹ́ ẹ jẹ́ kó tẹ̀ máa dún náà. ó bọ̀dọ̀ nìkan. Baba, baba agbòrò ilé agbòrò kò àgọ́ wa àgọ́ àga àtibá ọmọ ọ̀ràn yìí bí bàbá tèmi ò bá sí nílé kò sí ẹni tó jẹ́ gbójúde rẹ gungi láti bó ta ló béèrè. ifáyẹmí ló kọ mi ìlú ìbàdàn mo ti wá èmi lọ bàbá fádàrè. ẹ ifádàrè ìmúlẹ̀ bàbá mi bàbá náà ń kọ́. bàbá mi ló ròyìn bàbá yín dáadáa bàbá mi ní kí n kí bàbá yín pẹ̀lẹ́ ẹ̀yìn ifá ẹlẹ́rìí ìpín àtórí ẹni tí ò sùn sí ó ti darí mi pé kí n wá kọ́fá lọ́dọ̀ òun tipẹ́ àmọ́ àwọn kankan kankan ni mò ń ṣe lọ kò pẹ́ bàbá mi gbèkúrú jẹ lọ́wọ́ ìbúra. ẹ bá gbèkúrú jẹ ah! ó dá ìrìnà kò ó tún dojú àlá. bàbá mi fádàrí hmm. àbíwá pẹ̀lẹ́ oníwà tútù bí àdàbà. ìfà ẹ̀mí ọmọ báwí àkú báwí ọ̀run là á lọ ọmọ sàkátà pàrà ńlá àsìntọ́. Hmm ó dárìn nàkọ ó dojú àlá ìtàn bá ń jẹ lájúlé ọ̀run ni ọmọ ọba wọn jẹ ìfádàrí ẹni wọ́n ń bí igbó tí ń bira rẹ̀ ọ̀nà hmm. ọ̀kan ṣoṣo àjànàkú tí ń mi igbó kìjìkìjì mo ṣe lédè lẹ́yìn rẹ̀ bàbá nígbà tí ò ti sí bàbá mọ́ kò séèyàn kankan lẹ́yìn mi ẹ sì mọ̀ pé ṣe bàbá ò lè dàbí bàbá ẹni. bẹ́ẹ̀ni. ó ti wù mí èyí lọ́jọ́ ń wá sọ́dọ̀ yín kí n wá tẹ̀síwájú nínú ìwọ̀nfà mi ní tí mo fi wá nù ma bụ nle. gbé gị ma bọ̀. awo olùmọ̀ a kú àṣeyọrí a sì kú ìpadàbọ̀ wa ìṣíre ẹ wo ìmọ̀ràn tèmi fẹ́ fi lélẹ̀ ni pé ẹ jẹ́ ká ṣètò lórí owó ọ̀hún ká èyí tèmi náà fẹ́ sọ ni owó yìí tá a bá fẹ́ pín bàbá ṣe pín kíákíá kíá yóò kún kálukú lórí òtò yìí. àwọ ẹ já ṣe sùúrù ṣé àkọ́pà àjẹ́ ni owó yìí tán fún àyè ni wọ́n sì ń fún wa lówó ni owó tán ti ń fún wa láti ẹjọ́ ẹ̀ tí olúwawo olúwawo lódò yìí ó mọ bó ṣe pín ṣé olúwawo ti gbówó ẹnìkan ó ti gbẹ́sẹ̀ lérí ni. ẹ̀yin awo sẹ́ẹ̀rì kó tiẹ̀ tó di bá àpínwó kankan ẹ jẹ́ ká kọ́kọ́ yọ owó ètùtù lẹ̀ mhm. owó tó bá kù lórí ẹ̀ ṣe mọ̀ pé èèyàn ló dààmú jẹ mọ́ ní ojú ẹ̀. ọ̀dà náà báwọn torí ẹni ọgbẹ́ kòtò ọ̀gbẹ́jì ẹni ọbọ̀sì náà dà lápá àmọ́ bẹ́ẹ̀ bá ti yọ tètùtù kalẹ̀ ẹ jẹ́ kéèyàn kángun sí ọ̀dọ̀ tèmi ṣe mhm. mọ̀ pé gbogbo nǹkan tá a bá rà èmi mọ gbogbo ojúlé bá a ṣe tòṣì ní mí àṣìpa mm. iná forí lajù mm. àbẹ́yìn ọmọ. olúwo kábíyèsí èmi tẹ̀ ń wò pé àṣẹ kúkú gbowó èyí tán fẹ́ fi ránṣẹ́ òun kí mi gbà sí. ọ̀gá ah, ah! rẹ̀ báńkì pupa. olúwawo gbogbo ìṣe wa jẹ́ tẹ fẹ́ràn owó fẹ́ràn owó ẹ wo olúwawo bẹ́ẹ̀ bá ti fẹ́ ká ṣe owó ní kẹ́ ẹ jẹ́ ká ṣe bó bá ṣe tẹ́yìn lọ́rùn ẹ̀yin làwa gbà fún lásìkò yìí. ẹ wo bí ẹ fẹ́ràn owó tí ọ̀dà owó ń ló yọ gẹ̀gẹ̀ sí yín lójú yìí àwọn ọmọ ni ó ṣe gbogbo sẹ́wọ̀n ayọ̀wé tutù mbẹ a kò fáwọn ọmọ wọn lọ rà ní tó bá sì kù. àwọn awo léje léje ni wọn káwọn awo léje léje lọ sí kése wọn yàn lé alọ wọn lọ yanjú ẹ fún ani ìwọlẹ pàápàá àtẹgbàdégédé náà. káwọn yàn lé alọ kò ní dọ̀nà kó jẹ́ wípé ìgbésẹ̀ tí olúwo gbé ń wípé àwọn ọmọ ni wọ́n máa ra àwọn ọmọ àwo pa èrè àwo ni wọ́n máa kówó lé lọ́wọ́ pé kí wọ́n máa ra gbogbo nǹkan ètò fún wa kò bójú mu kó amẹ́rẹ̀ nù. ẹ ẹ ibo ló olùwò ah. dọgbọn ní ibọgbọn ní ń dà mi ń wò pé ọmọ rẹ àlà nínú ìfẹ́ kó ọhún kó lọ rẹ tó ọhún. mo fura bẹ́ẹ̀ ẹ ṣe sùúrù ẹyàwó ẹ ṣe fẹ́ jẹkúta ẹ fẹ́ jẹ torítorí ẹ fẹ́ jẹ jatiyetiye èló gan lowó ètùtù nínú owó tá à ń sọ yìí èyí tó jówó ti a èmi ti gba tèmi ó ti gba tiẹ. àpènà ni ó ṣe é ibi àpènà ní bẹ́ẹ̀ bí tó. àpènà ọ̀la ni àpènà ọ̀la ni wàá kówó fọmọ rẹ̀ ni ó wà bọ̀. àpènà ọ̀la jẹ́kẹ́ fún kówó fún àpènà lè ń wí fún ọ. Hmm. mo ti mọ̀ pé ó torí ọ̀rọ̀ ń bọ̀ bẹ́ẹ̀ ni èmi pilẹ̀ ti mọ̀. ẹ kákúkú hmm. má fi lọ hmm. àmọ́ kàdá o ibi tí àwa bá fì sí lọ́yẹ kó o fì sí o. ẹ wá jẹ́ ká ẹ máa kí gan. Àlàní Àlàní Àlàní. Àlàní ti ya rẹ̀ nígbà yìí ló ní children. sára ní tọmọ sọ̀rọ̀. ṣé àlọ́ máa fi ìlú rẹ̀ dáa. Tí wọ́n ṣùgbọ́n èyí tó dúdú bíi kóró sìn yìí ṣé ẹ̀ mọ́ ni làbákẹ́ ọmọ bàbá ẹlẹ́rọ ní òkè gbòbí. ẹ lọ bá mo fẹ́ràn ọmọ tó ń lọ́kàn. Àlàní Àlàní àgbà nínú olúwa yìí ah, irú àwọn méjèèké ìkọ́kọ́ lè máa lọ máa bá ṣe bí dìdí ní alẹ́ ti sẹ́pọ̀ ńpò mọ̀dọ̀ kan nù inú alẹ́ ló máa bá sọ̀rọ̀ ẹ wo Àlàní ọ̀nà pọ̀ ọ̀nà pọ̀ tá a lọ ibi tá a lọ sí jì o.

ó lè burú ni kí n mọ̀ bínú ojú yín fọ́ ni ẹ máa rọra. ẹ jọ mọ bínú ṣé yóò san egbò torí kò yé mi èyí tójú yín ò ríran tójú yín ò sọnà fún yín ẹ wá ń gbèyàn bọlá ẹ bọ́lẹ̀ ẹ mọ̀ yẹ kán pa yín o torí ènìyàn lè wà yín pa bó ṣe wà yín. ẹ kò tí ẹ lè pa èmi èyí mo ti wọ́n ọ̀nà ẹlẹ́ẹ̀kan bó ṣe fẹ́ pẹ́ di ẹlẹ́dìẹ̀ ń bẹ̀ òun tó o bá pátá ẹni tó ní òsì ń bẹ ibà ọ̀lọ́ náà ni o ti bá yí ẹ̀dìẹ̀ tán ti ń fún lóúnjẹ láti jẹ ọjọ́ ìjẹ́ mo ṣẹ̀ṣẹ̀ wọ́n ọ̀nà ẹ̀ tó o tó fẹ́ gbáwọn èèyàn lẹ́sẹ̀ rọra nù. kọ́mọ bínú kọ́mọ bínú tó fi mú orí wọn tó fi la orí wọn mọ́lẹ̀ kọ́mọ bínú ẹ wo bó ṣe ń gbọ̀n láyà ó lò sí. arábìnrin ẹ mojú yìí tá a jọ wọ mọ́tò láti ìbàdàn wá sínú ìlú yìí. ìbàdàn ah mo ti rántí èmi ni. mo sá mọ̀ pójú mi ò lè tàn mí bóun ni. àlàáfíà ni. ẹ wo ọlọ́kadà mo fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ táǹtì yìí sọ kẹ́ ẹ tó lọ bà tèmi jẹ́ ẹni tí ó tún tèmi ṣe mo ti pàdé rẹ̀ ẹgbà èló lówó yín. one billion. owó kí ni níbo ló ti gbé wọn. Ah, ìbòrò ni lẹ́gbẹ̀ẹ́ ṣákí. ìbòrò lẹ́gbẹ̀ẹ́ ṣákí ṣé èsì kí iwájú ilé ọba ló ti gbé yín. iwájú ilé ọba ni. ibo lẹ ń lọ tó fi wá. ìbọdọ mi ni ẹjẹ ọlọ ẹgbà ẹgbà yín ẹgbà yín ẹgbà. tìyí sẹ́yìn ló máa ń depo sí ọ̀kadà rẹ̀. Ah. ẹ̀yin ẹ̀kún lọ́nlẹ̀ kẹ́ pamọ́ kẹ́ jẹ́ra. ẹ ti a lè sáré ríra ká sọ̀rọ̀. bóò ni. dáadáa ni. àkójọ ah, mẹ́ta. ẹ mo ṣẹ̀ṣẹ̀ nígbàgbọ́ nínú ọ̀rọ̀ àwọn bàbá wa tó sọ ń pójú ìnira rẹ̀ wà kọ́mọ̀ kí ṣe mọ́ pàrọ̀ fún ọ kò sígbà tí mo rí ọ ó jó òru. ẹ jẹ ẹsẹ ní dààmú ẹsẹ ní sọ pé ẹni dààmú ojú yín ràn gàndàn náà bí ẹyin láǹtà ojú yín náà ti tóbi ju tàwọn ọmọ ẹgbẹ́ yín lọ débi tẹ́mọ̀ àti kí tí wàá ní. ṣé ọmọ bóyá gbọ́mọgbọ́mọ ni wọ́n ni ọmọ bóyá bàdàn òpin wọn náà ṣe wá sínú abúlé kó sọ pé ó fẹ́ wá gbọ́mọ èwo lórí burúkú. ó jẹ́ sọ́ra rẹ̀ gbàtẹ́ wá fún mi one thousand kó èlò ní one thousand àwọn tó fún wa ní five thousand gan ókè sí ìlàsọ àsọ pé thank you torí èlò ní five thousand èwo lórí burúkú èwo lòsì ṣé ẹ mọ̀ bínú láyé yín ṣé ìbàdàn lẹ ti kọ́kọ́ dé ni tó fi jẹ́ pé gbogbo pásẹ́ńjà tẹ bá jọ wọ mọ́tò báyìí lẹ́ẹ̀dá mọ̀. kí n tiẹ̀ sọ̀rọ̀ nípa pé mo fún yín lówó ẹ̀yin náà lè ràn mí létí mo rò pé bẹ́yàn bá ṣèyàn lóore èèyàn mọ́ dúpẹ́ ní kọ́yẹ́kẹ́ tó bà mí jẹ́. ó ń kó tó ṣẹ̀ṣẹ̀ àwọ̀rò èmi ò lè dúró mo gbórí burúkú tẹjọ́ ṣe èmi lọ wẹ́yìn wọn. ọ̀gá ọ̀ Hmm. fàyẹmí gbogbo àsámọ̀ rẹ ló yé mi ń lè parọ́ àmọ́ jẹ́ ká fi sulé náà ká mọ ọwọ́ bẹ̀. ọ̀ṣunmú hmm. mọ̀jà fúnra wa ń gbódìdí sàn ó sàn ní nǹkan tí sàn gorí kó tó wọ mọ́kẹ́lẹ́. ìgbín mi ó ní nítorí tó fi tẹnu mọ́gi o ọwọ́ àgbà ńláyè kò ju ogun. Hmm. ọkùnrin ẹ̀yin ọkùnrin. owó tí ń pẹ ọkùnrin ah. bí ẹni pé kan náà ni gbogbo wa. Hmm. tèmi yé mi o mo sì mọ nǹkan tí mò ń sọ ó fẹ́ kọ́ tanná fún mi. àdàbà yín ò ná ní àsúngbẹ bígí bá dá ẹyẹ oko àfò lọ. bí n bá lọ́rọ̀ rí òye mọ̀ irọ́ ńlá mọ̀ pa àmọ́ sí mọ́tàn àwọn ẹyẹlé mo ṣe ẹyẹlé ò ní bó ń lé jẹ kó bó ń lé mu tó bá dọjọ́ ọ̀hún kó wá yẹra mo nífẹ̀ẹ́ rẹ. ó dáa àmọ́ ẹni tí ó sọ̀rọ̀ alábìámọ yóò ní sùúrù púpọ̀ o ọ̀dà ọ̀rọ̀ rẹ yé mi sùúrù mi bíi ti ẹni tó fẹ́ sòkúta jìnnà ni káléyìn ni ń fi ti ọlọ́run mo tún ní ìbéèrè tí mo fẹ́ bi ọ́. kí nà. ṣọmọ ọlọ́sùn ni ọ ni. Hmm, ọmọ ọlọ́sùn mi ni ṣùgbọ́n ọmọ ọlọ́sùn mi wọ náà. bó o lo ti ẹ̀ ń bò wá ni ọ̀rẹ́ rẹ tó lágídí tí ń bomi káàkiri. múra kọkàn ra rẹ lẹ́yìn tó lọ fẹ́ lagi ní dẹrùn. ọ̀ṣunbùnmi wa ń bí wá wá túmọ̀ bí mo ṣe bínú lọ ẹ̀rù òtí ẹ̀ bá ọ ó ti tó ó ti tó ó ti tó kókó rí bu lọ ẹ̀rù ọ̀bá bí mo ṣe bínú kò tẹ̀ wá tiẹ̀ tójú ayé kọ tẹ̀lé mi. ẹni tó mọ̀ rí ọwọ́ bẹ̀rẹ̀ sí ní rojọ́ torí pé ẹjọ́ pàdé ara yín nínú mọ́tò àtìgbà náà kọ́ sóhun ni ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ bá wọ mọ́tò ni. toróró rẹ̀ tojú sú mi ọwọ́ àdúró ti gbọ́mọgbọ́mọ ó fẹ́ kàn gbé ọ lọ sórí kó tó di pé ọ̀rọ̀ rẹ̀ wà di pé bóyá àwọn arádùgbò mọ̀ wá bá wa dá sí pé làbàkẹ́ kí ló ń wò ó tí ayé ọ̀ṣunbùnmi fi rí rádaràda báyìí èmi ò ní gbà ọ́ láàyè. kò sí nǹkan kan tó máa sọ̀rọ̀ yìí tó máa ṣe ọ̀ṣunbùnmi tó o sì rọ́mọkùnrin tó ń wò èmi ti nífẹ̀ẹ́ rẹ o. bó sí kí ni lẹ́nu gbàwó sí gbàwó ọ̀sùn bò mí. àbí torí ilẹ̀kẹ̀ lórí burúkú tó fi sọ́wọ́ ló wá wò pé bóyá ọ̀sùn ni ẹ ti jọ pàdé níbì rí àbí bóyá ọ̀sùn ló ràn sí. wọ́n làbàkẹ́ fi tiẹ̀ tiẹ̀. jẹ́ ìsọ̀kan fún mi fi tiẹ̀ ṣe tiẹ̀ o. olórí burúkú ni. díẹ̀ ní ti dòwú nù bèjì fi tiẹ̀ ṣe tiẹ̀ o. báyìí ní sin nǹkan mi ò padà. aṣẹ́wó ni olówó nàbì ẹ̀rọ orí tiẹ̀ nígbà tí a bá bí mo ọmọ yín ọ̀wà àgùn yóò wà dàbí àtẹlẹ̀kẹ̀. ṣé bá a tó wá yẹ kó o lè rí láti gbà mí kí n ṣe sí ọ. má bínú ìwà rí ọ àwọn ọ̀rẹ́ mi kan bẹ̀rẹ̀. Alani èsì ń kùn ọ òórùn lé kí ló dé gan rí etí mi ti kún wọ́n ẹbí máa mọ bí ọ ni àwọn ìwà tí ó sì ń fẹ̀sùn rẹ̀ kàn ọ́ àwọn ìwà líle ni tí wọn gbọ́dọ̀ bárú ẹ̀ lọ́wọ́ ọmọlúwàbí kí a ní í sí ọ rí. ẹ wo bàbá wọ̀fà lẹ́nu ń tọ́ àwọn lẹ́nu kó fẹ́nu ẹ̀ ṣe gbogbo yín òun kàn mí ìyá rẹ ó ṣòfò dànù kótó. ṣé mi là ń bá sọ̀rọ̀ bá ń àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀dà ọ̀dà ọ̀dà mo rí ọ mo rí ọ dáadáa mo ti dájọ́ sọ́nà ni àlejò ń dúró dè mí bí ìbá ṣe bẹ́ẹ̀ ni èmi ó yí padà wàá rí mi ọgbọ́n. àwọn tó ní mo sì àwọn ẹ bínú tó ṣe kọ́ kí n tó ṣèkà fún wọn. Àlàní pé ó dájẹ́ ó pé ó dájẹ́. Àlàní pẹja ó dajẹ ó pẹja ó dajẹ Àlàní pẹyẹ ó dajẹ. Ah. ara yín. ara mi o. ana oyin ṣe láfẹ. ìwọ jókòó tí ẹ ní jókòó ah. ní ilé ẹ. iṣẹ́ ìdúró ló gbà wọn ò bí dákó jókòó kò tó bẹ́ẹ̀. Eh. mo máa ń jókòó mọ́jú ni so tó bá ti di ní ojúmọ́ mọ́ mo máa ń dúró ni so ká fẹ́ lu ọjọ́ méjì bíi bí màá ṣe wà lórí dúró nìyẹn. ẹ jẹ́ òsì nígbẹ́ lára ẹ̀ bẹ́ẹ̀ni sá. ẹ̀gbọ́n ńlá lórí o. bẹ́ẹ̀ni. ẹ fẹ́ rẹ̀ lẹ́yìn àbá àná mi. ojú ẹ̀ sì jẹun jẹun ẹ káre ọmọ àlùbáríkà ọlọ́lọ́run wo wáńjẹ. ọ̀hún pé àná mi àná mi dọ́ọ̀tún ò yé mi dáadáa o àbí ń gbọ́ dáadáa ni gbọ́tọ̀ níbi ọ̀fẹ́ wá. nípa ọmọ yẹn oṣù bù mí ohun mi láti fi ṣàyà lóde. ẹ ṣe rí nǹkan ẹ̀ tó sọ yìí ah, ọmọ àgbà ni ọ́ torí pé ó wù wá pé ọmọ tó wá láti lè rè ni ọ pé ọmọdé bá sì tó lọ́kọ lọ́kọ ni àmọ́ torí bó ṣe á sọ ohun hmm. àbá wọn kó dànù ẹnìkan ìpalábà dànù ọmọ mi tí ì sì tán yẹ kọ. Ah. Hmm. ó dàbí pé eré ni bàbá mi bàbá sí Àdìó jẹ bàbá ọmọ hmm, jẹ ọmọ jẹ ọmọ májò pẹ́ májò pẹ́ hundred thousand rí kẹlẹ òkè ń ṣeré làbá ṣe ń rí. àná mi ọjọ́ mi lójú o. àpẹẹrẹ pé ọmọ yìí lọ lè rí ilé ilé ọlá wọn máa fowó tọ nìyẹn. Ah. owó sọ̀rọ̀ jẹnu lọ ẹ ẹ ọ̀hún pé irú eléyìí ní ìsìn èyí ò mọ̀ pé téèyàn bá fún lọ́mọ ẹbí ò lè pọ́ ọmọ ọ̀hún. ń ah, bọ̀ ń bọ̀ lákọ̀ọ́kọ́ ọwọ́ pé bàbá gbọ́ ni o kèétí ìdílé mi mímọ́ o hundred thousand bàbá gbọ́. bàbá gbọ́. tó bá gbọ́ tán ah, ah. àwọn àga ìwé nípa kú ni bàbá. ń <laughs> bọ̀ wá fún mi náà dẹ́ta kan fún bàbá gbọ́ ń bọ̀ bá di bàbá gbà ńkọ́ ah. ọlọ́mọdé òfowó ṣe mí léṣe ọmọkùnrin <laughs> ẹ̀dà ọlọ́wọ́ bá wa ṣe abẹ́ ṣe á wà yìí kò dá kí n má ṣe yín lálejò ṣé máa jẹran àgbẹ̀ ọ̀kẹ́rẹ́ dáa. Alani ọmọ nífẹ̀ẹ́ rẹ púpọ̀ látìgbà tí ìyá rẹ sì ti fi ọ sílẹ̀ ni mo ti ń gbìyànjú láti sọ ọdà lágbára torí mo mọrú ayé tá a wà yìí béèyàn lówó lọ́lá tí ò lágbára ó tún bá ń tẹ̀lé. ẹ̀yin ò burú èmi mà burú gan-an ni Àlàní kí ni á pè wọ́. òòṣà. Alábí ikú lórúkọ mi ẹ̀mí èèyàn ò jọ́ ń lójú béèyàn bá sẹ̀mí ó ti mọ̀ pé òun dáràn ṣùgbọ́n téèyàn ò bá jáwọ́ nínú ìwà ìpáǹle kò lè róye gidi jẹ láàrin ìlú bí mo ṣe pa gbogbo àwọn nǹkan tó le bí ìpátá kankan kanra ẹni lóògùn ni mo ṣe pa tì tí ìbá ṣe bẹ́ẹ̀ ni wọ́n ẹ̀ falágídí jóye o wọ́n ẹ̀ fìkà jóye o ni mo ṣe róye olúwawo jẹ nínú ìlú yìí wọ́n rí i pé mo ti yọwọ́ yọsẹ̀ nínú ìpàlẹ má jẹ́ kí wọ́n mú ọmú nǹkan líle. oyè mi bàbá mi mi kì í ṣe màjèṣe mo wá fi ń dá yín lójú wípé ọ̀rọ̀ yìí yẹn fi sọ́wọ́ àlàáfíà mi ni ìní fi jẹun. ọ̀kàrẹ̀ ọmọ àpẹkẹ́ ó sòrí rẹ̀ ọmọ mi sabotéré lomi ìlú ọ̀pá èsúrúkùkù lomi ìdáwẹ̀ ẹni ọkọ́kọ́ ladùn nírèsé ilé ẹni dúdú pé ni ó múrùkẹ̀rẹ̀ lọ́wọ́ bí ayọ̀ Ọ̀rúnmìlà eléṣe ló bí ọ ògbúdọ̀ jẹra ṣe okò kì í jàpó kí ẹ má sì fàgọrọ ọlẹ́kún ẹ má jẹ́ ń bẹ̀ràn ayẹ lọ́wọ́ ẹ̀yìn ọ̀kárẹ̀. Hmm. kàyéfì ńlá ló jẹ́ fún mi nígbà bá mi sọ fún mi òun ti jẹ́ kán mọ̀ pé n lè fálàní kankan kan dáwọ́ rẹ̀ padà fún. mo mọ̀ Àlàní ọmọ dáadáa Àlàní pamọ́lẹ́kún kì í wá bí ó tòrò kó lọ ibi ẹ bá ti tòrò tó bá dé bẹ́ẹ̀ bá yọ ọ̀fẹ́ ìbàdàn o ti sọ fún wọn náà lọ́dà kí bàbá dáwọ́ rẹ̀ padà kó wó lólùfẹ́ rẹ̀ lọ́wájú. Ah, àmọ́ Fáyẹmí wọn náà ṣe kíá kó o tètè wàá mú lólùfẹ́ rẹ ó mọ téèyàn bá pẹ́ lórí mi esin kí esin máa ń bà lé ni. bẹ́ẹ̀ni wọn fi gbà kan fọ̀rọ̀ rẹ̀ ṣeré wọn ní bẹ̀rẹ̀ dínú nígbèsí ayé tí mo wà ọwà náà tó jẹ mí lógún gan-an àmọ́ ibi tí mò ń bomi yìí kò tí ì. níbo níbo kí ló dé. Ah! mọ̀tò bàbá ẹgbẹ́ ọlọ́kẹ́ fún mi jáde ẹ̀yẹ mọ̀kọ́ o. àṣìlẹ̀ ológbò ilé mi wá di ilé èkúté ó wọnú ilé mi wá ó láyọ̀ wọnú ilé mi wá ó jókòó lórí àga mi. wọ́n mi ó mọ̀ já ẹgbẹ́ ìnìkan nù o sọ̀rọ̀ pé tó ṣe kó gbẹ ìpínlẹ̀ wọlé ní tó fèlú ìsọ ni gbọ́ yẹn wọ́n pa ọ ni ọwọ́ akọ́mọ mi mọ́lé ọ̀fẹ́ mú papá mọ́ra ọ̀fẹ́ jìbù. Báyìí à planning ni, à planning báyìí owó ti dà. Wà ìgbà yẹn ń bá mi. Ìyá àti bẹ́ẹ̀. Ọmọ sí o lórí tó ń ro ẹ̀ tó fẹ́. Sórí àwọn ẹ̀yà kan ń bẹ tí bá fẹ́ fẹ́ yàwó tí wọn ò fowó ṣe gan wọn fi ara ṣe wọn ni wọn ṣe ẹ̀yà fẹ́ ẹ̀fọn àwọn báyìí wọn àmọ́ fọ́nkú mọ̀ tọ́bẹ̀ tó àṣà báyìí kò lọ́mọ fẹ́ nu tí bá fọwọ́ ìkú mọ̀ o lè lè sọ́jú márùn-ún tó bẹ́ẹ̀ mo sọ fún ọ kò sí dọ́jọ́ tọ́kùn ìlú pera rẹ ni ẹni tí wọ́n ń pè lọ́kùn gangan kì kéèyàn ga ni èèdọ́ òṣùbù mi ìmọ̀ láìfi rẹ̀ ìmọ̀ láìfi rẹ̀ àbí kí ló dé mọ̀ ń fọ́ sójú ọ̀nà tó ń wọnú igbó lọ. fáyemí lorúkọ rẹ. ọmọ àwọn tí wọ́n ń pè ní fáyemí ni yóò hàn lára wọn sọ́kùn ọ lélẹ́ẹ̀ni ẹni ìsìn ẹ̀ láǹkàrà ẹ̀yọ̀ kan ṣòkòtò ti wá sá bí òwúrọ̀ ó yẹ pé sòkòtò ló tẹra mọ́ òní mi ni wọ́n wá lọ ọ̀dọ̀ mi ò gbẹ́wò ẹ̀ lé òde ayé lóde àwọ̀sọ máa ń làwọ̀ tẹ́lẹ̀ tó túmọ̀ sí pé sòkòtò ló máa tẹra mọ́ lé òun bọ̀ sọ́dọ̀ mi ọ̀sẹ̀ àmẹ́wò rẹ̀ wà bára mi owó sí ẹnu sòkòtò rẹ̀ bí ó ń di arúgbó tá a máa bẹ̀. ọjọ́ ọkàn ọjọ́ ọ̀sẹ̀ mo kẹ́ni. mo mọ̀ pé mo ti sẹ̀yìn. kílẹ̀ ṣètò sẹ̀yìn. ìmọ̀ tó ẹ̀bí kórìíra mi àmọ́ bá mi ojú ọ̀la mi ọ̀gá ah, ẹ̀mí yẹn yàyà mi ẹ̀dọ́kùnrin mi. má bàtà ìsìn jẹ owó ti kúlẹ̀ lórí tẹ́sí tó hmm. àpọ̀ máa wá lẹ́yìn ilé tí mo bọ́ sọ yìí ikú lè rẹ̀ sọ bọ́ta kí ni ilé gan tó nà nà nà kẹ́ntì ẹ̀ ṣebí mi lọ lọ́sùn ọ̀yà padà padà tó ọ̀gbọ́ ni bọ́ta nàgbànàgbà sàn sàn ẹ tún yín ẹyẹ mi lójú àlejò mo sì mọ̀ pé torí ọmọ olórí burúkú àlá nílé sí ilé ẹ bá yẹn mi jáde. èmi fẹ́ràn ẹ̀ èmi ò fẹ́ kí yọ ọjọ́ ṣé bí a ní tí sin ọba lọ́mọ inú rẹ̀ ọ̀la ni kí ló dé tí wò fẹ́ là ìwọ ń wájú mi wọlé yìí. ẹbẹ́ eh, tí mi wọ́gbọ́n ni ẹbẹ́ tí mi wọ́gbọ́n ni eh, ọ̀rọ̀ ni tí nífẹ̀ẹ́ sí ọ̀rọ̀ ni tí fẹ́ràn fáyemí eh, lèmi ò fẹ́ o. ìfẹ́ máa lálẹ́ yìí lórí pọ̀ ọ̀pọ̀ kan sí mi lórí pé wèrè ilé ó ti safá sí o wọ́n ti mú èjì kókó wò rí ifá tẹjúmọ́ mi wò mí rí èjì kókó wò rí ifá tó bá tẹjúmọ́ ni nàmá láyà gidi èjì kókó wò rí ifá tẹ ń wà jọ mà pé ìwọ ògbòdò tó gbókù odò tó parí koko sọlọdẹ tó ti fá fún aláǹtakùn tí ń ṣe jẹbi gbogbo ọ̀nà lọ́gbà mi bí ọba gbé wá ni yóò bá pọ́nbélé ni mí kò sí téèyàn gbé wá tí ò ní bá mi pàdé tí èèbá ti káyé má sọ mí lẹ́nu mo lè padà Ṣàngó tàbí mo ti sọ fún ọ tínú bá bí mi tán tí n bá dúró bí ọ ṣe báyìí èéfì ọmọ jáde ẹnu mi ní ọ̀tẹ̀lẹ̀ ni ibi tọ́lọ́ ń kẹ́ mi dé gbogbo nǹkan ló yé mi ó ti tó gbèlú bọ́rí ẹran ní gbà sẹ́yàsẹ̀ ẹran lọ́mọ jẹ nígbà tí gbọ́ fẹ́ máa sóyà tó fi amú ilé rẹ̀ ìgbè mi fẹ́ ya rẹ̀ mi dájọ́ mi ọ̀nà mẹ́ta mo dájọ́ sínú gidi báyìí nígbà tó wá di pé mo fẹ́ máa yọjú lé ìyá rẹ̀ àwọn àna mi wọ́n á mú wọn lẹ́yìn bọ̀ wọn ò mọ bí mo ṣe tó wọn ò mọ bí mo ṣe kù ní à ó lọ́n fọ ọrùn kẹ́yà rẹ̀ wọn ò mọ bí mo ṣe tó ẹ lè dé ọ ẹ pé kò tí ẹ mẹ̀tọ́ kò mọ ń tọ́ yẹ lọ́sìn wá bí ìyàwó olórúkú rẹ wá jókòó ó fẹ́ orí àga mi tí wọ́n bẹ̀ nílò àga yìí ebi orí ẹni wọ́n jókòó sí ní àbá. fi lọ ṣe gá. má ṣe gá. báwo kò tẹ̀sán òbí mi o kò bá láàmú o kò tẹ̀sán òbá o. ọ̀ṣọ́fún mi ọgbọ́n sọ̀rọ̀ obìnrin kò wájú mi. lóso lókè mi lẹ́yìn mi ni àbí kí ni ń dún àwọn ọmọ ìlàmú ah, ọmọ sí o wo bó o ṣe ń wò mí ọmọ kúrò lánàá tí mo délé ayé tí n bá di ojú mi ẹyọkan báyìí n tí n bá fojú ẹyọkan rí tó o bá lajú ẹ méjèèjì ọdún mẹ́wàá lónìí ò lè rí kí ni ń ṣe ọ. ẹ ò bá mi tó tó ṣe bí òwe o sàn pé nkọ̀rọ̀ sí lẹ́nu rí a lè fipá mú ẹṣin lọ sódò àmọ́ a lè fipá fún lómi mu ìlé fálànì fáyẹmí ni wọ́n fẹ́ ó sì ṣe máa rí bí ṣe ṣe nǹkan mi nù. No kí ló tó ń pòwe tó ń fira rẹ̀ wọ ẹranko sẹ́sìn lórí tí rò ni ajẹ́pórí ẹsẹ̀ pé ní ọgbọ́n ọmọ tiẹ̀ lẹ́ni ọmọ pamọ́ ọlọ́mọ èyí ò ní wọ́n wá ń fira rẹ̀ wé abọ́ rẹ̀ sì kọ́ pamọ́ tiẹ̀ rí ọmọ èèyàn ní máa gbé kì ó ń fira rẹ̀ wé wọ́n wá ń pè é báyìí ní sìn nǹkan tó yí padà so ti ní nǹkan kan tó fẹ́ ṣe gangan ni débi pé ó yí padà àbí kò ní yí padà wọ́n wá ń pè é tiẹ̀ lọ́sibáyìí ọ̀fẹ́ gbọ́ ọmọ ìmúra rẹ̀ bàbá ní fọmọ lọ́kọ lọ́wọ́ báyìí ọmọ tó bá fẹ́ lálùbáríkà àbí kí ni ń dọ̀la mọ́ do fáyemí tí wọ́n ń sọ ohun tó ọmọ tó wá sí ńlẹ̀ yìí ó wá kó fani etí wọn èsì ìran wọn tí ò jogún bá ṣé wọn ò fògidì ẹ̀ hàn ẹ̀yin fáwọn ọmọ kọ̀ bó sì ti wà ń ogún ọdún lónìí kò lè ṣe fírídọ́ọ̀mù sẹ́ńtọ́ fẹ́ dúró tì nù àbẹ́ntí bá ń kọ́ fá lọ tí à ń kọ́ ní fá tẹ́ pé ìfani ah, tílẹ̀ ọjọ́ kan bàmá ni ò ní gba bí orúkọ wo bó ṣe wá rí oúnjẹ fagan wọn ò jọ dẹnu ẹ̀. bá mi kò sí bẹ́ẹ̀ ṣe lè bà ló kọjá tó òun nífẹ̀ẹ́ yín ní sì fi sáde orí. adé pa lílọ̀ sọ̀rọ̀ ń pa ẹ̀ kì í sáde gidi tójú ọba ti pa yọ̀rọ̀ ọmọ lórí ni èmi ọmọ àti pé tó rọ́kùnrin tó bá ti ga jù kì í wúlò lọ́dọ̀ obìnrin. torí gbogbo òpin ayé rẹ̀ rèé àṣìṣe méjì lè yẹ̀dá ọ̀gbọ́dọ̀ sí láyé o iṣẹ́ tí yóò sì jẹun ọkọ tàbí ìyàwó lè yàn ọ̀fẹ́ torí nǹkan méjèèjì yìí yọ̀dọ̀ kú ni. jórí irú rẹ̀ bó ṣe wà ní ìsìn kó ló ń jẹ́ mi rè òkú pẹ́ láyé o àwọn kò sí bó ṣe fẹ́ pẹ́ láyé tó n ò lè rí kó sí sin ó kó nu àpò ni torí ó ti gùn jù ṣé wàá kan kó ti tiẹ̀ lọ́tọ̀ ni wọ́n lárúgudu sọ ọ́bì kan ni àti pé irú eléyìí gan ṣé wọ́n mọ bí ó ti wá lọ ni torí bí mo ṣe ń wọ ọmọ wèrè ọwọ́ àràn wọn ṣé wọ́n á fẹ́ bímọ kó lọ́ọ́ lórí bá mi ẹ lè yàn fún mi ṣé wọn fipá fẹ́ yà mí fún yín ẹ lè yàn fún mi o. wà á bí ìmọ̀ kò jù bí omi ẹ kù kí ìyá rẹ wọn ò fipá fẹ́ fún mi àmọ́ fẹ́ràn mi tó o bá rí bí mo ti ní kéke wọ́n máa rẹwà danudanu mọ́ ni ah tó o bá rí mi táyọ̀ máa pè mí kọ́ rọ́bọ́tọ́ bí ọká mi ì pè mí ló kọ́ mi gangan gbogbo obìnrin ilé wa báyìí tí wọ́n bá sàmì báyìí ah gbogbo ọkọ̀ tí wọ́n fi pè mí wọ́n fi pè mí àdúbí àná èyí fún jowó ngbà wọn ẹ e máa pè mí bàdí ilẹ̀kẹ̀ ní ẹ sọ pé ẹ má sọ ọmọ tóbi máa ń lọ o kò sí ẹ rí mi rẹ ọmọ tí a máa pè ló wùrùwùtù èmi nù kékeré yàtọ̀ àfi bí yàrá ni mo ṣe rí kékeré ó bó ṣe rí gbiri ni èyí ó ti mọ̀ pé èèyàn nu mo máa jọ ń gbọ́ lọ wèrè kò sí ní dájọ́ ń gbọ́ lọ láàyè ẹ̀yin olú wọn máa wà àjẹkù oúnjẹ ló ń lù sí ń jẹ. Your dad was involved in some wrong investment. can't believe this. My son has leukemia. Get back! What? Please! Ọ̀rọ̀ ìjọgàtẹ́ ìjọgàtẹ́ wá fẹsẹ̀ méjèèjì ó fi tiro. I'm doing my best I'm trying my best what is wrong with you. Put your hand down. Just shut up. Ṣé ẹgbẹ́ mo tún tún fún ọmọ ni. Èpè yìí èpè lẹ ṣé báyìí. Kí ni mò ń We, we gbogbo company. yes yes the company. I need this job to save my son. egun àti ró wọlé èèyàn àti ró jáde àyàn ti mọ̀ pé èèyàn àti ro tó jáde léegun àti ro tó wọlé. Your Excellency olówó orí mi. hello hello ìyá informant ló ń sọ̀rọ̀. Good morning once again everyone. Good morning. ẹ̀yà mú kan yóò wọlé kí n kọ́kọ́ pa àbí òun àbẹ́ méjèèjì. làákà yìí. kó fẹ́ yàwó kejì ìwọ tí wọ́n ń sọ̀rọ̀ mélòó ló nílé. kí ló dé tó o fẹ́ ọ̀rẹ́ ẹ̀ ní ìmọ̀ nínú ilé ọlá ṣé torí pé mo dẹ̀ ti gbà ẹ́ láàyè. eégún mọ ni èèyàn ni ò mọ́ ọmọ àdúgbò yìí là ìgbà tí mò ń ṣàtìlẹ́yìn báwo mo ṣe máa mọ nǹkan tí ó ń ṣe wọn. ẹkùn àbátọ mi ka inú láti jọ ẹ ẹ ti ẹ ti gbàgbé wípé ẹ ní ìyàwó kékeré ẹkùn orúkọ kò yín nígbà wọ́n tẹ yín nígbà ló ṣe ṣẹlẹ̀ gangan tó jẹ́ pé gbogbo ìgbà tí mọ̀mọ́ ọ̀gá wa bá ti wá bì wọ́n mọ̀ kọ́ sí atrocities wọ́n mọ̀ kọ́ sí wàhálà. bọ́sùn bọ́sùn bọ́sùn. kó padà lọ sínú ilé yìí kó lọ sílé ikú kó wá lọ bá ṣọ̀pọ̀nà tó wà nílé yẹn tó pẹ̀rẹ̀ níyàwó. My house is graceful mo bímọ oníyàwó so why bring in another woman. ìṣẹ́gun ni. Ah, ah má wulẹ̀ yí padà má yí padà Alani Alani yàrá náà rẹ ah, ìwọ làlà ni ó sà. gbogbo tẹ́ ẹ̀ ń wò yìí ìsọ̀rọ̀ lásán ni. ló ńgbà tó wálé ọ̀dọ̀ mi kí ló dé tó fò sàsókọ rẹ <laughs> o rò pé wàá fi ọpọlọ nà mí mọ́lẹ̀ àbí arárò fún mi arárò fún mi mo rò pé wọn ò fẹ́ràn owó báyìí o sì fún mi lówó báyìí ara mi sì bù má sọ àsókùn ló fi fún lówó mo á ti mẹ́ pé wọn ò rówó rí èmi dẹ́ pé kò sí tí ì lè ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó mo ti ṣe aláìjẹun rí nítorí pé mò ń bínú tí n fẹ́ fọkàn owó tí n jẹjẹ tí n ṣe nǹkan wọ́n tún bùn lówó wọn ò tún gbà á kí ni tó rò pé ó ń gbé tó ń gbé tó o bá mọ àtìlẹ́yìn tí mo ní ni tó o mọ̀ pé ìdílé ọlọ́sùn mo ti wá ni ogún tèmi ò ní nǹkan kan ṣe ń bá ti bómi sọ̀rọ̀ báyìí gbogbo tí ń bá fẹ́ ni ó ṣe fún mi ẹ ń bá bínú sí mi báyìí omi ò ní la ni tí inú bá bí mi bó ṣe wà gan mo rè pé mi ọmọ sẹ́ lọ kó máa sẹ́ yọ nílẹ̀ lẹ́ báyìí sẹ́lẹ̀ rú ni yóò bú ọ̀tán nìsín ni ọwọ́ àgbàdo wèrè kankan ọ̀run ò ti àrò pé ó ṣe bàbá rà ìyáláyà àdó akèrèǹgbè ni omi wọn fi ń pọn ojú mi báyìí ojú koro èpo ojú koro jẹ wọn jẹ rí pẹtẹ ẹsẹ ńlẹ mi mọ tí n bá ah, tí n bá rí pẹtẹ ẹsẹ tí n bá ti pé ah, èbó ti dá sọ̀rọ̀ wàá lu ìní ọ̀yẹ̀ ń pọ̀ fúnra mi ni wọ́n á lọ́gbọ́n wèrè ṣé <laughs> ọmọ ga tẹ́ ẹ̀dùn lókè ló fi pè náà tó fi lè wọnú ilé mi wá láti wá mọ́mọ́ wá sí bí èèyàn gidi ìwọ sọ pé wọ́n fẹ́ máa wù ọmọ kọ́ mọ àti wọ́n gan lórí ọmọ kọ́ mọ́ ọ̀dìdà ọlọ́run ti fọ̀ lémi lọ́wọ́ báyìí ọ̀rọ̀ ọwọ́ mo ti mú ọ tí wọ́n bá wá bí parí gbàgbà àyàlá yẹ dáa bàtà mi kọjá lásán tí n bá gbọ́ tó ṣe sọmọ mi ikú pa ọ́ tọ́ bá wo bí ọ bá wà báyìí àrùn sí ọ kò sí tó ṣe bẹ́ẹ̀ ń jà ara ó ní ọ ni èmi mọ sọ bẹ́ẹ̀ fún ọ à ìwọ ọ̀fẹ́ gbọ̀sùn fún mi máa lọ ọ <laughs> ti yé mi jà náà kí n tó ń jọ pa pa ẹ́ mi sọ. bẹ́ẹ̀ ti rí òun àná mi orí èèyàn kéèyàn. àná mi kò rí bẹ́ẹ̀ o. àná ẹ tan ara yín ni bí n fẹ́ ọ̀ṣun bí mi lẹ́rọ̀ ẹ ń fẹ́ tipa ni. ẹ ń ṣe é. aláìlójútì ẹ wo bó ṣe ṣojú bí ẹjọ́ ìjà kote ilẹ̀ o pọ́tébù ilẹ̀ ọbẹ̀ wájì ẹ pẹ̀lẹ́ ilé yín ò ní dàrú. kò síbi tí wọ́n púpọ̀ dẹ̀yìn lẹ́yìn ọ̀rẹ́ ni gbọ́mọgbọ́mọ dẹ̀yìn lẹ́yìn ọ̀sùn fún mi dẹ̀yìn lẹ́yìn ọ̀rẹ́ ni kí ló dé wọ́n fi sí ọ ni àwọn wíjọ wa kó sọ́sọ́ fún owó ṣe ó dàbí orí rádaràda ọkọ mi báyọ̀ pàdé tì. ojú ò ló kù èmi ní ìṣẹ̀nà ríro àmọ́ téèyàn bá sọ́ra rẹ̀ jájá ti bá máa sẹ́mi náà sì tún mọ̀ gbé tẹ̀lé lẹ́yìn lẹ́yìn lẹ́yìn ìwọ́dún ló tu ìkànnà lọ́rùn wa. ọjọ́ tó bá tó tu ìkànnà lẹ́yìn ọ̀run. lẹ́yìn ọ̀run ọ̀rẹ́ mi ní tò tu ìkànnà lẹ́yìn ọ̀run. Ah, lọ́ba kẹ́ fọyẹmí mo bínú o mo mọ̀ wára lé mi kì í ṣe èdè bó ṣe máa ń ṣe ń ṣe. mo ti máa ń ṣe bí ìwé rè mo ti máa ń ṣe tó rèé wò pé. àwọn tí bá ní kí n dákẹ́ ìwé òun lọ báyìí ti ń lọ ijó lèmi ó tó ní fọ̀fọ̀ balẹ̀ kan. ẹ ọkọ yóò ní pariwo. kẹ́mọ̀ lọ bo kẹ́mọ̀ lọ bo ìdí sọ́mọ́ pé olórí burúkú dàbí àwọn bọ̀dá mi bọ̀dá mi amẹ́ríkánà olójú ẹjẹ́ fún mi lówó tó mọ́ wà ní wòrò dùn. ní ìsọ fún ọ ọṣùbùnmi ó sì ń lọ ọṣùbùnmi jẹ́ nsọ nǹkan fún ọ ajá tí ò bá sọnù ní báyìí kò ní gbọ́ fèrè ọ̀rọ̀ mi. Àlàní òòṣà ta ni ń jẹ́ bẹ́ẹ̀. Ah, ta ló ń jálà ní òòṣà nílùú yìí ẹni kò mọ̀ ẹni mọ̀ òkò Àlàní òòṣà kan ìlú yìí kan ni. àwọn èèyàn ń bẹ̀rù rẹ̀ tó bá wọn ṣó gbéná lórí ni. ní tó gbé lérí jù náà lọ. béèyàn bá gbéná lórí àwọn ò ní ibẹ̀ kó gbé lẹ̀ lóòótọ́ àwọn kan máa ń gbéná orí àmọ́ àwọn kan wà tó máa ń bá wọn sọ ọ́ àní bẹ̀bẹ̀ pé kó sọ́nà orí rẹ̀ lẹ̀ á sì bá bọ́nà orí rẹ̀ lẹ̀ kò sì sí ní tí ọ̀sẹ̀ lẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ fún torí ó ní nǹkan kan tó yẹ̀yàn máa ń sọ. Ah. tí ń sọ náà kalẹ̀ kí ló lóko ẹ̀rọ ayé má bí kí ló ti ń jẹ́ ìwọ ló jẹ́ kí ọ̀ṣunbímọ aya mi gbọ́ tèmi ìwọ ló ń kó sí lọ́kàn ah! dẹ́ẹ̀dẹ́ mi ràwọ̀ rẹ o àbí ètí rí. akọrin ibi ń bá gbámọ̀ làdé mo máa ń dúró dé o nígbà mo ti wà bí àbí tó ti débi nkọjú sí ọ̀n bọ́ sọ̀rọ̀ ń mọ̀ rí sọ́ọ̀tì lálàá sí mi lójú oorun pọ̀ ọ̀nà mi ń bẹ̀rí ìjà alára ní tó fẹ́ dálẹ̀ o sọmọ pé kéèyàn tán bọ̀rọ̀ wọ́n kọjá àyè rẹ sí mi o ẹ̀yìn ìgbà ń kọ́. ọ̀sùn mímí tó ń rí obì mi ni. wòmí wò ẹran tí ọká bá fẹnu sọ ẹnu rẹ̀ ní kú sí. arákùnrin òye ayé òye ọ ni nígbà míì tọ́ka bá fẹnu sọ ẹran tó ti ní májèlé la ọkà ó kú. Fáyẹmí. ní bó ti gbó ọkọ mi lẹ́nu rẹ̀ bó bá fẹ́ ká yí ó yí ọ dẹ̀yìn lẹ́yìn mi o. Fáyẹmí wò mí dáadáa ìgbín rẹ̀ fẹnu kọyọ̀ oṣù àti kùnú. iná kéékèèké mọ̀ ní tọ́ọ̀gbìn lè pa bí bá bìnà yá yóò jogun yóò jó àwọn rẹ̀ mọ́ àyànká sí ọmọ aláìgbọràn wò ọmọ èké ni ọ́ mo ti rí i kó ìyá yìí ò yọ ọmọ ẹwẹlẹwẹ ò sì mọ̀wé lówè bọ́ ọ bá ṣe tán máa bọ̀ lábẹ́ mi ń kọ́ ní tọ́pọ̀ máa jẹ́wẹ́ fún ọ lọ́wọ́ ọ̀tún máa jówè fún ọ lọ́wọ́ òsì ń sì ṣàlàyé iṣẹ́ tí méjèèjì ti fún ọ. níwọ ọmọ àlè ọwọ à ń lé fúnra ọkọ lórí mi nílùú mi. ẹ̀rù ti ń bà ọ ni bá parọ́ rẹ bá ti gorí ebèrè tí ń pariwo kò ṣòro bá bá gun ebè tèmi fáyemí yóò ṣòro fún un. Àlàní kómi ṣe pọ̀ tó láàrin ìlú yìí ìwọ atọ́kùnrin kan tún wà ń dùn mí irú ìgbésí ayé wo ni. ọ̀sùn bù mí aya mi nì n ó sì fẹ́. gbogbo òru ló mọ̀ pé fáyemí ní ń fẹ́ etí mi ti kún. àwọn tó wá fẹjọ́ sùn yìí ni ẹ sọ fún pé kó wáyà wọn síwájú o ọ̀sùn bù mí o èmi Àlàní ń fi ṣaya. ọ̀dà. Ah mo wá ń pa aláṣẹ fún ọ ni lójú ẹ̀mí mi kọ́ ló ti fẹ́ mọ. ó ti wá dábàá hàn ó ti yé mi mo ti mọ̀ pé fáyemí lọmọ yín sìn àmọ́ tí n bá lè fẹ́ lójú ayé yín yín sì fẹ́ lẹ́yìn yín. Àlàní Òòṣà Àlàní Òòṣà Àlàní Òòṣà ooo ẹ má ṣe pògùn. irú èwo rèé ìbẹ̀rẹ̀ ogun la máa rí. kí ló wá ṣe láàrin nírú àsìkò yìí. òru là ń ṣèkà. bí yàn sí lọ́sàn-án kò ní fararí lọ. kí ni ìtumọ̀ yín. ẹ sọ̀rọ̀ kan lọ́sàn-án ẹni pé lójú ayé kọ́ ní ti fọ́ ṣubú mi ńgbẹ̀ bá kú sàfẹ́ èèyàn kú sàlà ń èmi. yéé epo. epo epo epo epo epo epo. Ah. olúwo ó sì kú túẹ́ bí adìẹ ah, ògùn láàpín òní ni àbágbára torí ó ṣe mí ní kàyéfì o. ẹ ọ̀rọ̀ tẹ́ ẹ ṣe sọ ìgẹ́lẹ́ náà ló ṣe dàbí kàyéfì fẹ́mi ah. olúwo wa kú àṣàsí láàpẹ́ ni àbápẹ́pa olúwo wa kú nífọ̀nàfọ̀sù ó sì wà nálẹ̀ pé láìsájú òpìpì ọ̀rọ̀ ń ṣe kàyéfì ó yà lẹ́nu o. olú àwọn kọ kú ẹ bá wọn. èmi kan tí mo èmi tí mo wà báyìí ẹ wù mí káràbà wa ó tún ra mú ni odò ń bá rèrè ṣe rí bàbá tí sọdẹrí amẹsẹ kò tí ì lọ. ẹ kó àpérò. Ah, Alani ó yẹ kó máa ṣọ̀fọ̀ lọ́wọ́ ni Alani. èmi ò ní rògùn yín lẹ́sọ̀fọ̀. Alani torí tiẹ̀ náà ni tá à ń wí àìrè tàbí ibi ipá àrèjè èèyàn ńlá ń bábà rẹ̀ ipá fàní ìwọ náà ni ó yẹ kó wà nílé kó wà nígbélé ni olúwo èèyàn kan jẹ ní. gbogbo èèyàn ẹ lọ máa ṣe lọ́dọ̀ yín. àáwù wà lànà èyí tó sọ yìí náà jẹnu rẹ lọ. ó gbọ́ fún tó sọ. ẹ wo olúwo kú olúwo kù ni o èmi ní jọ olúwo lẹ́yìn lórí nísìn. padà wọ́n ló jọ olúwo lé orí ta ni. lórí gbogbo yín. kí ni sí ọ ọwọ́ wèrè àbí wèrè ló wọ̀ símẹ̀dọ́ kó o má fi ikú ṣèfàjẹ́ kí ni ṣe. wò mí wò ó lẹ́nu àti sọ̀rọ̀. ẹ kí ló fèsì. ohun tẹ́rì ìdẹ́wà lè gbé ni o gbé o. kí ló ń ṣe mo ti rí tèmi náà. wọn kò pa ó dànù àbẹ́ màá rí kínní. ẹwẹ́wẹ́ mi ò ìràwọ̀ ọ̀sán ó tó ń tí bá gbà lẹ́rù o ọmọ yìí ọmọ yìí tí mò ń wò yìí ó ti gbé yan gí mi o. ìgbà yìí lọ bọ́mọ yìí ṣe máa ń ṣe bàbá rẹ̀ ọjọ́ lójú bàbá rẹ̀ ọjọ́ lójú òdodo ni adẹni tẹ fáwọn kẹ lójú ṣe fún ẹ sáàdì àṣẹ sùúrù o ẹ sáàdì àṣẹ sùúrù o. ẹ̀mí o ẹ̀mí o ẹ̀mí o ìwọ lọ́lọ́jà ara ẹ̀mí bọ́. kára ó rọ̀ kára ó yí padà sílẹ̀ pa ká má ṣe jó dogun kó má ṣe dìjà o torí tí ni bá kan ní àtẹ fún kan Wáyé bẹ̀, ó bá jẹ́ o jọjọlù ṣe iye ọkọ ilé àbí bàbá ni o ti tọwọ́ ẹ̀ jáde. èmi ọ̀sùn fún mi ló mọ̀ ń bá wí. ọ̀sùn bí kan ẹ̀ mò ń bá sọ̀rọ̀. Ah, ah. ìwọ ọkọ mò ń bá sọ̀rọ̀ ó gan ó ponú wọ ọkọ ẹ lé. tó bá jẹ́ pé bọ́n ṣe ń dáyé náà ṣe ń bímọ ni yín ti bírù rẹ̀ yín ti sọ ọ́ dànù. Ah, ṣé mi pé oúnjẹ kò mọ òdùn ìyá ẹ ti bẹ́ẹ̀ gbé kí n má pẹ̀tọ̀ òsì fún ẹ bọ̀ máa pa á lẹ́nu oúnjẹ kò mọ̀ kò níyà kankan. yìnyín nílò láti mọ ọjọ́ gbàgbọ́ ọ̀rọ̀ bí ẹni gbàgbọ́ ọtí. ọjà jìbù ta ni ẹnu ọjà jìbù ta ni ọ̀ṣunbùnmi sọ̀rí mo mọ̀ pé ọlá gidi mo mọ̀ pé ọlá gidi. bọ́bá yìí bọ́bá yìí gidi gidi. ẹnu tó ń bẹ ẹnu tó ń bẹ sọ̀rọ̀ ọmọdé orí ẹ ọmọdé orí ẹ ẹ yóò fẹ́ kó lórí burúkú yẹ ọjọ́ ọkọ ọmọ ẹ ọjọ́ ọkọ ọmọ ẹ èmi nìyẹn ẹ̀rọ rẹ̀. ìbú yìí. ẹ ti yìí. ìnà wọn ẹgbọ́n sí mo fẹ́ nà yín ni. Ah, kò ní dáa pọ́n tó bá ti pè mí. tí wọ́n kókó kan tó sọ la ń gbọ́ mẹ́ mo mọ̀ pé o lágídí o lágídí ìgbà tó sọ pé òjú lọ ọmọ kùtàn ní ẹ lọ́wọ́ tó yẹ ká rẹ balẹ̀ ó ní òun jẹ ráìsì súnú ẹ̀. Hmm. kò dẹ̀ dùn. ó dẹ̀ ní oúnjẹ òdùn ìgbà tó ń ọ wọ́n mọ ekele ààrẹ tó sọ̀rọ̀ àdàgbàlagbà ẹjọ́ ló gbọ́ ẹ̀kẹ́dẹ́ kó ti dàgbà ẹjọ́ ẹjọ́ tọ́tọ̀tọ́ tọ́tọ̀tọ́. n sọ bẹ́ẹ̀ o sọ bẹ́ẹ̀ ẹgbẹ́ mo sọ bẹ́ẹ̀. àmín ó kù tọ́lé ẹ lọ́wọ́ ó yẹ kára ẹ ti balẹ̀ ó ti sọ wọn pé òun jóúnjẹ sínú ẹ oúnjẹ sínú ò dẹ̀ dùn. ẹ mọ bínú bọdẹ bá ń bẹ wọn. kí n bọ ọbẹ wọn. ta ló ní bọdẹ òsì. ọ̀sán bùnmi ara ó gbà inú rẹ kọjá ni. kọ́mọ bínú ọmọ yìí kiri ọmọ yìí kiri ẹlẹ́jọ́ tó yẹ ń bẹ̀ sọ̀rọ̀ respect ẹ̀ kò bá ti dogun nísìnyí o ti pogun o ẹ bò ní súnmọ́ ibo ló ẹ ló kí ló ṣe tálù fọdù fọdù fọdù ó wà báyìí. Baba, ọ̀ká sàn bàbá. Ẹ sàn. Ṣé kò sí? ó sì o ó sì o ẹ̀yin sì dáni lóró ẹ̀yin sì dáni lóró ìrọ́sọ́bù mi mi o gbọ́mọ gbọ́mọ ti gbé ń lọ́mọ lọ o ta ló ṣe léè fún mi kí n mo ní. nítorí pé mi náà gbúrò rẹ̀ ni mo ṣe ní kí n kúkú kí n wọlé wá kí n wá béèrè rẹ̀. orí ẹyọ kan tí mo tún ń wò lójú bí mo ṣe rí inú ilé ẹgbẹ́ lọ́mọ tí mo bá gbé mi gangan tí ì bá sàn. e ṣe lè fún mi ó fẹ́ pa mí nì ó fẹ́ gbẹ̀mí lẹ́nu mi nì Elédùmarè ibo ẹ wà ṣàánú mi wọ́n wò mí ràn wọ́n mi fi ṣe nǹkan kan ẹ ń bá darí pa ẹ ń bá darí sọ̀rọ̀ okùn kí ròkó ọmọ kó wọn lọ́nà. bàbá ẹ mọ bàbá ẹ mọ mọ inú mi ò dùn bómi jẹ́ sí lé sí yín nítorí rí láàrí ẹ̀yin ò sì ní kú fún un ṣe ti gbọ́. ọmọ bí ọ wà ní. ìmọ̀ ìfìwélò ni àmọ́ lágbára ọlọ́run tí mò ń sìn lágbára olódùmarè rírí ni ó jẹ. òun ti lọ. kí lẹ́bí sà. nígbà tó ní pé lágbára ọlọ́run tó sìn fún mi bá ṣe fún ọ dáríjì mi yóò bá bá rọmọ mi dákun dákun ayé ò ní mú ọ ìwàkuwà làwọn àdọ́bà sọnù. ọwọ́ yín gan mo ti fẹ́ béèrè pé sẹ́yìn àtẹ̀yìn kan nípa òun fà ni tó lérí fún yín pé wọ́n fọmọ dá yín lóró àbọ̀wọ̀n àtẹ̀yàn kan láwọ̀ láàrin ara wọn. gbọ́dọ̀ ah, ń gbà wá lọ́wọ́ ẹni sọ ni dáa sọ ni ẹ bá ti lọ́mọbìnrin dáràn ni àtẹ̀yìn tó fẹ́ sí àdédé ẹ̀ fọwọ́ sí ah wọ́n bá ṣe pẹ́ nìkan ló gbé ọ̀pá mọ́ ọ̀sùn bùnmi ah ayọ́mọ̀dé ni láàmú dẹ́fẹ̀ẹ́ dà mí láàmú bẹ́ẹ̀ ayọ́mọ̀dé ni láàmú ọ̀sùn bùnmi bí ọba wà ah gbogbo ẹnikẹ́ni ẹ̀dákẹ́dá tó bá dánrú eléyìí wò fún mi tó dánrú eléyìí wò fún mi ó bá bọ̀ wẹ́ka rọ́bẹ̀ o torí pé ìdùnnú kan tí mo ní náà ìkòkò ìdùnnú mi wọ́n fẹ́ fọ yìí ẹ dákun ẹ bá ń gbé ilẹ̀ ẹ dákun ẹ ṣàánú mi ẹ ṣàánú mi àbí kí n mọ̀ ṣe fún yín kí n mú gbé ń gbà yín. àròkàn ní ìfẹ́ kún àsun òdákẹ́. àbí ń gbọ́ ọlọ́mọ mẹ́fà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ lọ bẹ̀ kẹ́ ẹ gbé kan tí ò ní mọ̀ èmi eléyìí ọkàn lẹ́tún wá palẹ̀ mọ́. Hmm. Ah, tábà ti pẹ́ nìkan mọ̀ ń pa ọ̀rọ̀ tó tún wá ń wọlé tì mí tí ń bá mi ń dárò Elédùmarè mọ̀ bá ní ńlá bá ní ńlá ah, àti jẹ tiẹ̀ náà kọ́ bọ́ọ̀bì ó nira o bí wọ́n bá gbé sí àgbàṣe fún ọ gan kan kan tó máa sọ pé wọ́n máa ti tánàdì fún ọ pé ẹ̀ ní roko yìí. E. ká tó mọ̀ pé ẹni ìsoko pọ̀sámọ̀ pa àní fojú sunkún rẹ̀ àlàáfíà ni ó wà lé mo fi yín lọ́kàn balẹ̀ ó sì dá lójú pé yóò wà lé bẹ́ẹ̀ ni mo sọ ṣe ti gbọ́ àná mi. nígbàdí dẹ́n ṣàjàrò máa sọ̀rọ̀ yìí ó wo èdè dẹ́n tẹ̀lé òye mi ó lọ́mọ mi sọnù àbí kí lẹ́ẹ̀ ń sọ lẹ́nu yìí wọ́n yìí àbá gbọmọ lọ́lọ́hùn lẹ́yìn lẹ́nu tí a ní ọmọ ìyá jẹ ni a ní ti ẹ̀rọ ọmọ mi ná wọ́n á bẹ̀rẹ̀ sí sàlẹ̀ sọ̀n bí tẹ́ ẹ bá nínà lọ́wọ́ tẹ́ ẹ dé sí ẹ sí fún mi ajá náà máa máa pakún gbà mí. bẹ́ẹ̀ ni. mo mọ̀ pé lágbára ọlọ́run lágbára olódùmarè tí mò ń sìn yóò wà ní lálàáfíà. ẹ̀ ń sọ olódùmarè. ẹ̀ mò ń sin lọ́hùn. ló ń mọ̀jẹ̀ bá nìjọ sọ wọlé tì wá oríṣiríṣi àrọwà lèèyàn máa gbọ́ àtẹ̀ntì ọmọ tí ń sìn àtẹ̀ntì ọmọ tí ń sìn ẹ̀rọ gbọ́mọ ó arákùnrin ó ń dàkún ronú mi. olódùmarè ibi tí wọ́n ti ń yẹ̀yẹ́ mi sódà yẹyẹ jẹ́wọ́ agbára rẹ̀ nínú ayé mi. bẹ́ẹ̀ni. ọ̀ràn tí ìṣètò mi wọ́n ti ń fọgbọ́n tì mọ́ mi náà. arákùnrin wọ́n tó lọ́ọ̀bà àwọn ọmọ mi tó lọ lọ́lọ́hún tó lọ lọ́lọ́dùmarè mo ló ń béèrè lọ́wọ́ lọ́dùmarè pé bo lójú ẹ̀ wá ọ̀ mo bí lọ́dùmarè wá tẹ́lẹ̀ tó tún sọ pé ó ní. ẹ wo ẹ bá mi pẹ́ lè ràn mí lọ ẹ ràn mí lọ ǹdẹ́ ń pa tètè ẹnu wọnú ilé mi tẹ̀kan ti pẹ́ ẹnu dọ́jọ́ ẹ jọ ẹ jọ ẹ mẹ́wàá dúró ti pẹ́ fẹ́ wẹ̀ sí mi nígbà wá sí pé nǹkan mi bí inú ẹ má bínú ẹ dákun ẹ jọ́ sọ̀bùn mi ó wálé ẹ wò bí mo ṣe kú mo ń yòrò díẹ̀ lórí àga ẹ bí mi mo lára mi ẹ bá gbé mi wò ní ìsinmi fúyẹ́ bí kẹ̀kẹ́ ìbò ni. èmi náà gbọ́ gbòòrò yóò dà gbogbo àsámọ̀rọ̀ tí èsì tèmi tẹ̀ títí mọ́ lọ́rùn gbogbo ẹ̀ mọ́ gbọ́. ọ̀rọ̀ ohun mo tó fi lọ́ o ọ̀rọ̀ ohun mo fi lọ arákùnrin. ọ̀rọ̀ ní abádébí ìrù ẹjẹ́ àfò mo sábà ń pè ní tọ́da àwàpọ̀ rírì ní ọ̀jẹ̀. dákun dákun mo bẹ̀ ọ́ ẹ bá ti ń lo tí odò káàkiri náà máa ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọ́ ọmọ mi máa ń wá. kí ni. kí ló tó ń ṣe bí ẹni fún ọ̀dà mi mọ̀ ẹ́ ní tí ń bẹ́lẹ̀ ìkíni wa ni. gbogbo bàbá ẹ̀ tí n bá ti ń pè ọ báyìí ọwọ́ òkúrira lọmọ náà sí mi ẹ̀yìn tí ẹ̀kọ́ ni mò ń pè ọ fún mo délé àwọn Ọ̀ṣunbùnmi bàbá rẹ̀ sọ fún mi pé àwọn ti ń wà lẹ́nu bíọ́ mẹ́ta báyìí ìdí tí mo ṣe ní kí n wáwọ̀ tó súnmọ́ nu kí n wá béèrè dákun ṣé wọ́n mọ̀rìn àjò rẹ̀ ah, ah, ah. nígbà wà dáadáa kọ yóò ṣe báyìí fún gbogbo ẹbí. kódà ọ̀ràn mi sí ọ ó ní kí n sọ fún pórí rẹ ti burú o ó ní kí n sọ fún póníṣẹ́ rẹ ti jẹ́ o àwọn ọmọ tẹjọ́ ń ṣe ìwàsùn mọ́ mi káàkiri tẹjọ́ ń jiyàn gbé káàkiri wọ́n ti jí òun gbé o ah. wípé mo sì sọ fún un sọ fún òun lòun ò gbọ́ o kí ló dé tó ń ṣe báyìí ṣé bí wọ́n lo rán àwọn ọmọ rẹ láti Ìbàdàn pé kán wá jí ọ̀ṣọ́gun mi gbé ah. àbí bẹ́ẹ̀ kọ́ kí bàbá ẹ̀ lè pè ọ́ kó lè kéré wàá mọ́ ní ẹ èlò náà gbà o ẹja fún ọ níye báyìí o ẹja fún ọ níye báyìí láyé tá a wà yìí ọlọ́run mọ̀ ní jẹ́ ẹ mọ́ fìlọ̀ kú ló lọ mí. ìlọ́jọ́ kìíní àná tá a kọ́kọ́ jọ ríra náà ọ̀rọ̀ gbọ́mọgbọ́mọ lẹ́ ń sọ tí wọ́n ní pé gbọ́mọgbọ́mọ ni mí lóòótọ́ tá a sì ti gbé ṣé màá tún wá fara hàn yín àbí màá tún wá béèrè rẹ̀. rárá ẹ̀yin ni àwọn ọmọọṣẹ́ yín ní ògbẹ̀yìn lẹ́wàá fúrọ́ǹtì lẹ́wọ̀n mo sọ pé ẹja fún wọn lówó ẹja ṣe gbá ẹja ṣàwò. ẹ tiẹ̀ sún mọ́ mi ná èmi ò tiẹ̀ fẹ́ ká mọ ìjà mọ́. àbí ọ̀rẹ́ ló yẹ ká mọ bára wa sí. ọ̀rẹ́ ló ló ń bá mọ̀ mọ̀ sí. orí pé wo ló fọ rẹ̀ mí sílẹ̀ ẹ̀jọ̀ bímọ fúnra yín. àmì àṣẹ wà á dákun ọmọdé sọ gbánà ló ń fa mi sí ṣebí tá a bá rí gbánà lára mi jẹ́ mọ̀rìn àjò ọ̀rẹ́ rẹ̀ ṣàánú mi fínú rẹ̀ hàn mí. sẹ́ẹ̀rì ògiri létí ẹ̀sùn mọ́ mi gbàjọ jíròrò. kí ló ṣẹlẹ̀? ní bá ṣe ṣe náà ni tí a fi rí ọ̀sùn bòmí náà ni. ẹ̀sùn mọ́bí. gbogbo ará àdúgbò ìbò sí o ará àdúgbò ọmọ tí mo gbọ́ ọmọ gbọ́ ọmọ o gbọ́mọ gbọ́mọ ni mo ti mú kí. kí ni ìsèyìn ẹ̀ka yìí. mo ti mú ah, ah, gbọ́mọ gbọ́mọ. kí ni ìsèyìn ká ni gbọ́mọ gbọ́mọ ẹ̀ka yìí. ẹ má ra gàbó. ọmọkùnrin yìí sọmọ nsẹ ẹran mẹran kíkọ kọkàn pa ayé ẹ fẹ́ bàjẹ́ ni o sì mọmọ ọlọmọ o dè mọ́lẹ̀ bíi ewúrẹ́ ṣọ́ra rẹ o ṣọ́ra rẹ o má kọjá àyè rẹ sí mi o kí n má bà tiẹ̀ jẹ́ o. ọ̀fọ̀ kan irọ́ ó dẹ̀yìn ìgbín ká tó fi kàrà wọn òkòkò ká tó rìnrìn ó ti gbó ká tó rẹ̀fọ̀ ó dọ̀dọ̀ à ń gbọ́kú ọkọ́ ẹnìkan ìgbọ́kú àdá àìgbọ́kú lẹ̀ kàkà kílẹ̀ kú ilé ọ̀sà. Ah, lọ́la àbúkù ò lè lè wá sọ́mọ rẹ̀. ojú ọ̀rọ̀ ní sanwó tó fi dé ẹ̀dùn ọ̀rọ̀ ní sanwó ọ̀tọ̀ tẹ́lẹ̀wọ̀ bí ìgbójú kà ní tẹ́lẹ̀wọ̀ mọ́ ìgbójú ní ìdààmú ọ̀sẹ̀. lẹ́yìn rẹ̀ àwọn ọ̀rà ẹ̀kọ́ oníwọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ àwọn ọ̀rà. kí ló fún lágbájọ kó tún fẹ́ kiri bí nígbà tó gbogbo káwọn mọ́lẹ̀ pìtìpìtì gbẹ́rù náà. àwọn ọ̀rà.

ọkọ̀ tẹ́gbẹ̀ jẹ́ lọ́jọ́ tẹ́gbẹ̀ jẹ́ àti ọ̀gbọ́n àmọ́ lọ́jọ́ náà lógún kìlọ̀ fẹ́gbẹ̀ jẹ́ ọ̀gbọ́n. gbẹ̀rù rẹ̀ àwọn ọ̀rá àgbìkò oníwọ̀ràn gbẹ̀rù rẹ̀ àwọn ọ̀rá. àdánlá wa wo eyó ikú kò kàn mí lẹ́yìn àdánkè o àtẹ́mọ̀dé o aláàrú ẹyẹ gbẹ̀rù rẹ̀ àwọn ọ̀rá àgbìkò oníwọ̀ràn gbẹ̀rù rẹ̀ àwọn ọ̀rá. gbẹ̀rù rẹ̀ o àwọn ọ̀rá àgbìkò kéré àwọn ọ̀run kéré àwọn ọ̀run àjálẹ̀ àwọn ọ̀run àròlé àwọn ọ̀run àkìdìmọ̀ gbẹ̀ngbẹ̀ ibẹ̀ ni gbogbo wa ti rọ̀ wá ní ayé gbẹ́rù rẹ o. àwa ò ra àgbègbè gbẹ́rù rẹ àwa ò ra. gbèsè gbèsè. kóró ké ojú kóró ojú kẹ́ni ní yóò wá kárí mm. dẹ̀ mi ò sà wọ́n sè lọ́sàn-án bẹ̀rẹ̀ ló bá fa ẹ dọ́dọ́ bẹ̀rẹ̀ lóore jẹ̀bi òun ayé wá wò ó kọ́ gbá sọ ẹ kálẹ̀ là ń tán náà alẹ́ àgọ́rọ̀ lọ lóhun àjọrú káwọn lè kábọ̀ kágò ní sẹ́dí sí ìbálá tìbọ́lọ́ yá fún ọ̀run mi là ọjọ́ tó fẹ́ lọ fọmọ àgọ́rọ̀ náà sọmọ àkọ́ bí ó ní àgọ́rọ̀ náà ẹ mọ̀ ṣe ikú tó fẹ́ náà ẹ̀yà fọmọ àwo àwọn tí fẹ́ náà ẹ̀yà fọmọ àwo àtìdí sọ̀rọ̀ àtàbẹ́sẹ̀jẹ̀ àtọmọtọ́kùn ṣẹ̀dá wọ́n ní ká bá kálẹ̀ èjì owó kálẹ̀ èjì wọ́n ní ká bá lóṣù alọ́rọ̀ wọ́n lóṣù alọ́rọ̀ wọ́n ní ká bá kákòkò ọ̀hún dídírín kú síkùn ọlọ́pàá ló mú gba abẹ́ ìpè àti òun olúgbòhùn wátáyé wọ́n pàdé Ọ̀rúnmìlà nígbò kò wọ́n pàdé Ọ̀rúnmìlà nígbò kò níbi tí wọ́n ti fọ́ sójú ọwọ́ dẹ́fà yẹn wọ́n tọrọ bá jẹ wọ́n ní alágbámi kàńkọ́ wọ́n ní aré Ọ̀rúnmìlà ní sáká apá rẹ̀ kọ́ lápá lọ́ba kú gbogbo ẹni tí ń gbé kọ̀kọ̀ sínú mọ́lẹ̀ sí awo tí awo fi ń dọ́dún gbẹ̀rù rẹ àwa ò ra àgbègbè oníwọ̀ràn gbẹ̀rù rẹ àwa ò ra. mo ti ń bẹ̀ lọ́nà ìyàbọ̀ wo kẹ́ ẹ gbẹ́rù mi o àwa ò ra àgbègbè oníwọ̀ràn gbẹ̀rù rẹ àwa ò wo gbẹrẹ o e. sórí àwọn oògùn tó ń ṣe fún ẹ yẹn ó súnmọ́ kẹrẹ́ńjẹ́ lóògùn tó ń ṣe fún ẹ. ó súnmọ́ kẹrẹ́ńjẹ́. ó súnmọ́ kẹrẹ́ńjẹ́ oògùn sórí oògùn gangan gangan ń bẹ lọ́wọ́ mi. bọ́sìgà bọ́sìgà. Ah! hello torí pàjọ wà márùn bá mo kéré hmm. o. ta lélẹ̀ o fẹ́ kú ṣá ta ni ẹ tó ń jábọ̀ bí ewúrẹ́ tí ò lókù lọ́rùn tó fẹ́ ká mú ọ sóni mò ń sọ̀rọ̀ tún lejú débi. àlàní tó fò sàkókò ara rẹ̀ mo bèrè. ẹ bá ń pè bọ́ta. àlàní ọ̀sà idán burúkú ló dárúkọ yẹn idán burúkú abẹ̀yìn jákàjáká jọ àwa tó bá wájú ta gan sọ dá wa mú náà ní débi pé nǹkan ń pààlà ní fún ọ ọ rí pé ọgọ. ó gọ o. kì í ṣe pé ó gọ nìkan ó fẹnu họra. lórí pé o mi ó sì sọ fún mi pé mo gọ lójú mi hmm. kò ní dáa fún bàbá rẹ. bẹ́ẹ̀ ni àwọn tó ju ọ̀rọ̀ tán jẹ́ gbọ́n rẹ̀ mọ̀ bá sọ̀rọ̀ wọn èrè sì fi dá mi lọ àwọn wọn sì ń lọ́lọ́. ẹnu máa fojú ọmọ kékeré wo àgbàlagbà ni o ó kàn rán ni o. ẹ ò fàyẹmí àbí kí ló ti ń dákun sọ̀rọ̀ pálá ní kiri ni. olóhùn béèrè àlàní òòsà hmm. dákun sí ìwọ mọ̀ pé àlàní òòsà bàbá ńlá kú bàbá rẹ níṣẹ́ ni. bẹ́ẹ̀ni. ẹ ẹ sinmi owó tó wúrò ẹ pàlà ní òun jáde fún mi tẹ́rù bá sì ń bà tó ti gbọ́ pé mo wà ń ta tí ò lè jáde ẹni ò fẹ́ ni ò fi pamọ́ aya mi ẹni ò fi ránṣẹ́ ta fàkàtì. ìwọ gbọ́ ẹran tó wọlé ti kìnnìún tó jáde láàyè rí ni oníkàlà ni jáde wá bọ̀ tó bá jáde wá bọ̀ ikú ló jáde tọ̀ ọ́ kú tí ó sì pa gbogbo yín lẹ́yọ. èmi mo sọ bẹ́ẹ̀. ló mo fi kíní bàǹtẹ́ oògùn mi sí. àbárìn dèmí ọ̀nà. o máa bá mi lé dáadáa lé o yín ti nà ọ́ lóògùn. ọmọ fẹsẹ̀ ilé ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí ìpinnu kan orun lórúkọ àpéjọ òfin ìtajà ìmọ̀ lórúkọ àpótá bàbá rẹ̀ jùlọ jàbá nílé ìmọ̀lá fún ọ̀rọ̀ gbà

lẹ́nu tó ṣé bó ṣe rí lójú oorun rí ìyẹn lẹ́nu. Àlàní ọ̀sà kò ní dáa fún ọ kò ní dáa fún bàbá tó bí ọlọ́mọ ìwọ́dà bóde o. káàbọ̀ mo ti ń retí rẹ̀ yín sọ máa le. òpònú àpọ̀dà bóyá kò nǹkan tó fẹ́ kù ah, àyàmọ̀ kù ọ́ o gbọ́mọ ọlọ́mọ sákàtà ọ sọkọ àwọn òbí rẹ̀ sì wá lásìkò ló àyà rẹ̀ ò sì já inú rẹ̀ sì ń dùn ah, èyí tó ṣe yóò bọ̀ ọ lọ́wọ́. láyà mi. táwọn ilé ìgbà pípé lórí ibùdókòsọ ta ló fọmọ fún ọ ta ló fọmọ fún ọ ọ̀sùnmù mi dìde kọjá mọ́ ọ lọ. o rí pé o polú ó yẹ kó o fà lọ́wọ́ kó o mú bóde mi wo mi wò fáyemí ajá rẹ ti wọlé tẹkùn lónìí ló sì fẹ́ jẹ̀wẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ewúrẹ́ mi ò ṣe òkè ní òwúrú ọmọ àgbọ̀nà ara ni ó pa ọmọ àjàmọ́ jẹ̀bi èmi sí lọ́dọ̀ àmì kòkò iná líláyìí lórí gbogbo ẹ̀yìn ajíṣẹ́ bí òjò tó ní mí òjò pàṣẹ kẹrẹ mọ́dẹ fún ọba wá òòsà òkè yóò bì ọ́. níwájú mi náà ló ti ṣe tó ń mọ èmi àlà ni ó ṣà abá mi tó nífọ̀ tó lè kaná mo pa mí ò lára tiẹ̀. Àlàní hmm. ìwọ ló pa bàbá rẹ bẹ́ẹ̀ni ìgbà náà ń pẹ́ nìkan ìpa ò. ìtàn rẹ̀ wo ni ń bẹ́nu pé bàbá mi mọ kàró ju yá mi lọ inú rẹ̀ ń dùn pọ̀ bàbá rẹ̀ alani Hmm? o tiẹ̀ ti sase mọ́. ó ṣe wọ. bẹ́ẹ̀ni ó ti jẹ odidi mọ olóòtú tó kún náà jẹ èmi mọ sọ bẹ́ẹ̀ fún ọmọ tó wà lórí ìjókòó yìí mọ mú un lọlé kò sì sí nǹkan kan tí ó yẹ. irọ́ ló pa wòmí wọ̀ fàyẹmí ó ti wọlé wọ́tẹ̀ mi àlà ni ó sà ń fẹ̀jẹ̀ rẹ dín. ìwọ kékeré tó tó mi mú. èmi kí ló fi kọ́ sí ọ. èmi ó tó yújú dìrín iwájú olókùnkùn wọn ní í ṣe ẹ̀yìn olókùnkùn wọn ní í ṣe àbàtà kùnkùnkùn lókun lókun báyìí náà ń bọ́ ọmọ lọ́jà mẹ́rìndínlógún adé afúngbà ìgbà tó ní lu ọmọ gbà ìgbà tó ní kọ́ dẹni àná ìgbà tó ní kílẹ̀ ọ̀lànà kó gbé ọmọ. bẹ́ẹ̀ ni ó sọ̀hún. níwọ̀n náà olùsọ̀bí ọba olùsọ̀bí ọba ọ̀sàgìdì jẹ́gàdà wa ọ̀sàgìdì wa ẹ̀yin yá mi máa ń gbèdè. orí ẹ dàrú nẹ. agirika mọ́nìká lorúkọ àpè fún ọ̀tẹ gbòǹgbò ọ̀nà sómi sùúrù lorúkọ àpè sùn ọ̀dàrà sìgìdì sẹ́wọ́ ìbò ní ti adáhùn ṣe. èmi ní ìrẹ́yìn rẹ èmi mo sọ fún ayẹyẹ ní ìrẹ́yìn olóko ọ̀ràn ẹ̀jẹ̀ ìgbọ́n náà ẹjọ́ kí ni mo bọ́ ọ́rù. bàbá mi rojọ́. ngbà. ọ̀rẹ́ sórí. tani ọ. ewu. òkè ní òwúrọ̀ ọmọ àgbọ̀n ara ni ọ pa ọmọ àjà àwọn jẹ̀bi. lọ́dọ̀ tani tani ló ń jájú. mọ̀rù lóògùn ẹ̀rù bí ìbò aláwọ̀ funfun bá lù ọ̀rùn ọwọ́ lọ́rọ̀ tí ń bẹ̀rẹ̀ ti dòkú ọgbẹ̀rẹ̀ tó kú sínú gbòòrò láìsàwọ̀ babaláwo tí ó wọ̀ kú ní wọ̀ gbòòrò oníṣègùn tí ó wọ̀ gbòòrò ní wẹ̀ òkú ọgbẹ̀rẹ̀ òní jẹ̀rà gbòòrò ọmọ olóko nígbà kan fi gbọ̀ngàn kókó òun wálé látòkó bẹ́ẹ̀ díẹ̀ bá fìyẹ́ lù yẹ báyìí iye máa sọ ni kí iye rẹ̀ sọ bẹ́ẹ̀ lé òrìdé kí iye rẹ̀ sọ ọ̀ṣunbùnmi ọ̀ṣunbùnmi túbú. àmàlú. Ifá ló nílé ayé lé ayé Ọ̀rúnmìlà ló lọ́run. Ọ̀rúnmìlà ló lọ́run. Ifá ló nílé ayé o. Ifá ló nílé ayé o. Ọ̀rúnmìlà ló lọ́run. kó má ṣe dìjà. ìwọ wo ló ń bẹ ní alára tó o koko bí ojú ẹja. dákun tí wọ́n bá sá ọ sọ kápẹ̀rẹ̀ kan ni níwájú èmi ọba ńlá ló ti ń lérí. ọmọ ogun bá bla ẹ̀wí fún kábíyèsí kí wọ́n ṣẹ́gun ká lọ bá ìgbẹ́kẹ̀rẹ́ ká jẹ wọ́n àtàrí àjànàkú ológun tí ń bọ̀ yìí. gbogbo ilẹ̀ tí wọ́n ti ṣe lófò lásìkò tèmi yìí mo fẹ́ tún ìtàn náà kọ. ọgbẹ́ mi wọ́n mọ̀ bí àbúrò bọ̀. báńkì dánsákì. dánsákì. ètò máa rìmọ̀ lọ́lẹ́ ọpẹ́. ògbójú ọdẹ ńlá ni baba ńlá wa wọ́n ké kó wọlé ọ̀rọ̀ ayé mọ lónìí. padà kò sí nǹkan kan tó lè ṣe fún mi. èmi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ẹni bá pé kí láṣẹ láṣẹ wọn. ọ̀rọ̀ máa di ẹyán màwòdì ìpọ́nrí máa pọ́gbọ̀ ìyá yín tó máa ṣà ó wá fojú di àṣà gidigbi tiwa. ìrókò àlùjù ní dẹ́rù bàbà. ìrókò àlùjù ní dẹ́rù bàbà obìnrin lọmọ tó ń bọ̀. dálélẹ̀ ètò fi ọmọ wa ètò fi ti kú. ọba yín lè sígbà kí gbogbo ẹ̀yin tó kù nínú ìlú kẹ́sì wàá darapọ̀ mọ́ àwọn ẹrú ọba Ọ̀rúnmìlà. Hmm. bẹ́ẹ̀ bá rẹ́ni tó sọ fún yín pé òwú òtẹ́rù ẹ wí fún ẹ̀mí èyí tó fẹ́ fi fún ọ nìkan ló mú dání. o lọ sójú ogun ó jagun ṣẹ́gun bọ̀ wálé. balógun ti yóò fẹ́. èmi taniọ́. igbákejì babla ni tí mo lè pàṣẹ fún babla kó páyì dànù fún mi. irú àròkò wo leléyìí. ẹ ajuma ajuma kí ló ń ṣe ń ta kí ló ń ṣe ń ta. ta ni wọ́n. sórí láàrin èmi àti ẹ àti ìlú yìí ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. bọ́ọ̀lá. òkú tìǹdì tìǹdì òkú tìǹdì tìǹdì obìnrin kan wà ó bí ọmọ méjì ní ọjọ́ kan náà ní oṣù kan náà ní ọdún kan náà àmọ́ wọn kì í ṣèbejì báwo lè lè ṣe jẹ́. jìnnà gan-an. ìlú tí yín ni ò jìnnà. mọ ìlú tèmi ti wá ṣá. ibo Bọ́láńlé mo dé ìlú yín bẹ́gà ló kọ́kọ́ welcome mi. ẹ kú o. ọ̀rẹ́ kò ẹ káàbọ̀ ẹ sí. ọ̀rẹ́ mi nìyẹn. Ah, bò ní sẹ́bò ní gbogbo nǹkan. yàgbà ẹ kúlé. Ah, Bọ́láńlé kọ́nù. èmi ni ìyá ṣàbí ó wá ní ọdún nu o. bẹ́ẹ̀ ni màmá. ní ọdún tó mọ̀rẹ́ rẹ wáyé ẹ ṣọ́ra o. torí oríṣiríṣi nǹkan ní bẹ́ńtà oríṣiríṣi afẹ́fẹ́ ní fẹ́. You think something is wrong? Something like what? I don't know. What do you mean you don't know? Ah, oríṣiríṣi èèyàn ní. Ẹ ṣọ́ra, ẹ ṣọ́ra, ẹ ṣọ́ra. Kí ló dé? Kí ló dé? bí ń pa mí ó gbẹ́gbẹ́ mi. orúkọ mi ni àrùn àwọn èèyàn máa ń sì mí mú gbà míì bí ẹ̀dá búburú ni mí léyìí tó dẹ̀ jẹ́ wípé rere tí mo ṣe ọ̀pọ̀ ju búburú tán rí lọ apẹ̀rẹ̀ àparò ó jáko ikú ọ̀nà níwọ̀ yìí. ẹ bá mi bẹ̀ kókó máa pa mí. àtẹni tó sọnù àtẹni tá a rí kò sẹ́ni tí kú lè pa. Alani peku ó dajẹ ó peku ó dajẹ Àlàní pẹja ó dajẹ ó pẹja ó dajẹ Alani pẹyẹ o dajẹ ó di lógun ẹ̀fẹ̀ Àlàní o ìkòkò ní àjẹgùn jẹran òye ogun bẹ́ẹ̀ agbára ń bẹ.